السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé tí a ń bá lọ nípa turuku shaitan li idlali insan tí a bá gbàgbé a rí pé ibi àyà 38 ni ibẹ̀ náà ni ọ̀rọ̀ anábì adam parí sí pẹ̀lú Iblis alayhila antullah òun la fi wọ́n sàlàyé fúnra wa lọ pẹ̀lú pé àwọn ọ̀nà wo ni Iblis máa ń gbà láti máa kọdíyàn kí a máa rí ti Allah subhanahu wa ta'ala ṣe ọ̀nà wo ni Iblis máa ń gbà láti bá mú ìlérí rẹ̀ tó ti lé ipe àwọn arọmọdọ́mọ anábì Adam òun rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ní múre wọn sì nílùú fún Allah subhanahu wa ta'ala àti ká ọ̀nà mẹ́fà síwájú fúnra wa láti fi jọ́ mélòó kan sẹ́yìn

ìgbà mi wà tí ìdáni bá fọ báyẹn la olè rẹ gbogbo ara máa ròyàn kékeré ó máa fọyàn ojú ó máa ròyàn pépé ìkàn ní gbádùn èèyàn lóògùn títí tí ẹlòmíì tó bá fẹ́ jí láàárọ̀ nísìnyí yóò máa wò pé gbogbo ara máa wá ro ẹ̀bá ìgbó lásìkò wọn bá tó nísìnyí báyìí gbogbo àgbà tán dé mọ́lẹ̀ sòwúrọ̀ àwọn nǹkan báyìí inú àwọn tí ṣètọ́ ni máa gbà ní ẹlòmíì bẹ́ẹ̀ tó pé ààrẹ ó lè pé ojú ni gan ìṣètá ni ó sì kíni kó máa fi nǹkan rìn lójú ṣe pé ojú máa wá ro ẹlòmíì lè má yí náà mọ́ látara rẹ̀ so ṣìtáni máa ń gbà bẹ̀rù ṣìtáni lè gba bí ẹsẹ̀ wọlé tí ó kó sínú ẹsẹ̀ èèyàn tó gbé ẹni òun lè bẹ̀sẹ̀ rẹ̀ rì má ìgbóra àwọn ọ̀nà yìí òun náà ni ṣìtáni máa ń lò ní máa ń lo àwọn tó jẹ́ àwọn àlìjànú nínú wọn tó yẹ pé tá a bá ń sọ̀rọ̀ síwájú a àwọn ẹ̀rí látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àti ọ̀rọ̀ àwọn sàhábà kọ́dà nínú alukur'an látara bí ṣètánì sì máa ń nú àwọn èèyàn so Allah subhanahu wa ta'ala sọ nípa bí ṣètánì sì máa ń fọwọ́ báyàn nínú àwọn àyà kan nínú alukur'an nínú àwọn àyà yìí ọ̀nà nígbà tí Allah subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ nípa Ayyub alayhi salam nabiyullahi Ayyub alayhi salam Allah subhanahu wa ta'ala ni wadhkur abdana Ayyub inú suratu Sad àyà 41 ó ní ìyá nábì rántí ẹrú tí ń jẹ́ Ayyub ìdínádà rabbahu nígbà tí ó bẹ̀rẹ̀ sí képe ọba tó dáa yàní ó bẹ̀rẹ̀ sí képe Allah subhanahu wa pé anni masaniya shaitan ah, bi nusbin wa adab ipe shaitan ó ti gíní ó fi wàhálà kàn mí yàní ṣètò ní ó fọwọ́ bà mí yàní ó wá kó wàhálà bá mi látara rẹ̀ wàlẹ̀ àdáàb kọ́lá ó fi ìrora ó fi yà ó ti gíní ó fi kàn mí so àdáàb dápẹ́ ní àdáàb ni pé kullu ma yata'addab bihi al-insan mimma yusibuhu fi badanihi wa ahlihi aw malihi gbogbo nǹkan tí ọmọ ènìyàn bá ti ń feel pain tí bá ti ń kó nira bá tí bá ti ń kó ìbànújẹ́ bá nínú nǹkan tí máa ń ṣẹlẹ̀ sóhun gẹ́gẹ́ fúnra rẹ̀ ni àbí tó lè ṣẹlẹ̀ sí dúkìá rẹ̀ àbí tó ṣẹlẹ̀ sí fámìlì rẹ̀ so eléyìí inú àwọn kan tó máa ń pè ní àlàáfáàbù so náà ni anabi ayub alayhi salam tó fi sọ pé kíni ó ní adni masani ash-shaytan bi nusbin wa adhab pé ṣètọ́ ni ti ṣe kíni ó fi ó kó wàhálà bá mi ó sì fi ìyà ìnira ó kó nira bá mi so látara bí láàrin pé anabi ayub alayhi salam látara tí ó sọ yìí òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ó rí ìnira tó rẹ̀ kẹ́ẹ̀bẹ̀ náà ni owó fábílì ẹ̀ dúkìá rẹ̀ yàní ṣètánì kó wà lábá wọn láti ṣe kíni láti lè bá fi kó àánú bá anábì ayúbà alayhi salam anábì ayúbà fi fi tí ń ṣe rẹ̀ wà bí wá bá ṣètánì so náà ló bá ṣe pé tí ṣètánì tó bá wó yàn títí tí tí ò bá ráyè lọ́dọ̀ yàn yóò wá gba àtàrà ọmọ wọlé sí yàrá yóò gba àtàrà ìyàwó àbí látara ẹni tí yẹn bá fẹ́ràn kan yóò gba wọlé sí yàrá so yóò wá kó àárẹ̀ báyìí nìyẹn ẹ máa wá gbé káàkiri àárẹ̀ níyà débi pé ṣètò àníwá gbà yẹn sí wọn ni pé á àfihàn bá ṣe nǹkan tó bá jẹ bọ òun tó gbádùn ẹni yóò wá lọ títí pé ó dáa tá a bá ṣe náà òun padà túbá ẹrì ẹlòmíín bẹ ní nítorí pé kọ́lá àfáà ni ẹni tó kéwu ni àmọ́ látara pé ṣètò àní ó kàdán òbá látara ọmọ so ó wá káàkiri káàkiri ó wá rí pé kí ni wọ́n padà wá ń gbé ọmọ lọ ilé olóòṣà wọ́n ń gbé ọmọ lọ ilé aláwo so látara bẹ́ẹ̀ ní sí báyìí ọmọ yìí tún wá lé mọ́sí kí ni ó lè tún máa gbádùn ọdún náà so ọmọ yìí tún wá ó lè mọ́ wà lálàáfíà tó ti bẹ́ẹ̀ tó ti gbogbo wàhálà yìí ọmọ yìí tún wá ní lálàáfíà so ọmọ tó torí ẹ̀ sí wàhálà ọmọ tó torí ẹ̀ lọ ilé aláwo ọmọ tó torí ẹ̀ lọ nínú ilé ìsà tó torí ẹ̀ gbẹ́bọ so ọmọ yìí tún wá sí ibi sí ẹsẹ̀ náà máa ń tí bá ti rí àyà nínú alukur'an tí Allah subhanahu wa ta'ala sọ fún ṣètọ́nù pé innahu laysa innahu laysa lahu sultan ala alladhina amanu wa ala rabbihim yatawakkalun tí Allah subhanahu wa ta'ala sọ nínú alukur'an pé ṣètánì yóò kò lè ní agbára kankan kò lè ní ọ̀nà kankan láti ṣe kíni láti kó ìnira bá àwọn tábà nígbàgbọ́ wa ala rabbihim yatawakkalun àtàwọn tí wọ́n gbé tí ṣètàn fi wá ráyè lọ́dọ̀ rẹ̀ tá a sì fi Allah subhanahu wa ta'ala ni so wọ́n ní èsì lérò eléyìí òun náà ni pé ìdí Allah subhanahu wa ta'ala sí fún àyùwé ó ṣe fún ìtìlá án ó ṣe fún ìtìlá àkùsọ̀ dáadáa yìí ó ṣe fún ìtìlá án àwọn ìtìhánà ó ṣe fún ànábì àyùwé láti kiri láti bá ti sàdáwò fún láti bá ti ní láti bá ti tẹ́sí ìnígbàgbọ́ rẹ̀ òun náà ni so eléyìí tó bá wá sí fún wọ̀nyí kò ní dí ọkàn wọn tètè pé kí ní ìṣìtàn tó bọ́ bàbá ìpínlẹ̀ bọ́ bá ń kọ́ wálé ní mẹ́rin wọn tètè pé wàá mú ọ̀sẹ̀ ṣékù àbí mú wá sí kí ni yóò mú ọ̀sẹ̀ ẹ̀kọ́ sí Allah subhanahu wa ta'ala àmẹ́lẹ̀ yìí yóò sì kí ni yóò jẹ́ ká mọ̀ látara pé kí ni ipe àwọn ẹni yóò jíṣẹ́ ni wọ́n lò tọ́ gbogbo nǹkan tó kàn wọ́n síbẹ̀síbẹ̀ mọ̀ Allah subhanahu wa ta'ala fi ṣe àpẹẹrẹ fún wa níbi àdánwò àdúrà àdánwò tó bá nàbí ọmọ kú bá nàbí ìyàwó kú fún ànábì ọmọ bàbá rẹ̀ kò tí gbájú dáadáa tí a rẹ̀ fi kú àwọn ọmọ tọ́jú rẹ̀ gbogbo ṣe é ṣe kí ni wọ́n bá kú wọ́n kọjá kú lọ́pọ̀ kan so eléyìí bí síbáyìí àtẹ́yìn bá wò ẹ̀lmí ọmọ rò ìgbọ́nà àwọn akọrin tẹ́lẹ̀ yóò pé ó lánàbí lóra lóra gbàdáwò sí ọlọ́run hmm, ọ̀dára gbàdáwò sí ọ̀dára gbàdáwò sí ẹ̀yìn pé lè ìkọ́kí nǹkan ní sọ jáde so anábì sallallahu alaihi wasallam ní anábì sallallahu alaihi wasallam sọ máa pé ẹni tí àdáwò yóò máa pọ̀ jù ẹti bá wọn sì òun náà ní kí ni àwọn náà ní àwọn tí mọ́ni ọba pọ̀ so alámọ́bẹ̀ anábì sallallahu alaihi wasallam ó ní ashaddu nasi bala'an al-anbiya àwọn tá àdáwò máa pọ̀ láyé òun náà làwọn tó máa jù sí Allah subhanahu wa ta'ala thumma al-amthal fal-amthal lẹ́yìn náà làwọn tó bá tún wá dá ìgbà ipá àwọn náà tún jẹ́ bí mọ́ni wọn tún ga ní tó súnmọ́ tàwọn ẹni wọn ò dá lẹ́bí mọ́ni wọn tún ga táwa sọ pé ara náwó àwa kú lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala àwa ara náwó kékeré ẹlòmí àdáwò tó rí ìsìnkú tí èrí kú inú àdáwò àìríjà àìríwú lásán lórí inú àdáwò òsìkú olórí Islam ní ti ń pè nǹkan ní subhanahu wa ta'ala so eléyìí òun náà ni ẹ̀rí kan nínú Al-Qur'an pé ṣètọ́ni tẹ́rí yẹn a máa fọwọ́ báyàn o ìtàní àmà fọ́ báyàn ó bá gbẹ́lùmí lè kọ́ ní nínà ó lè gba ẹlòmí lẹ́sẹ̀ ní lẹ́sẹ̀ rẹ̀ tí ó lè fi ní so àwúrà àwọn ọ̀rọ̀ yìí àwọn nǹkan tí ó rìn lẹ́ni tí sì máa ṣẹlẹ̀ dáadáa nínú ẹ̀ ní pé ṣètánì máa fọwọ́ báyìí òun náà ni àyà kan sọ́tù bákọ́rà ní 275 Allah subhanahu wa ta'ala sọ pé alladhina ya'kuluna riba àwọn tí wọ́n gba owó èlé àwọn tí wọ́n jẹ riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas ayran ó láwọn tá àwọn tá a sọ yìí wọ́n dìde bí ẹni tí sì sáà ń ọba ọ́bà ni yàrá tí ìdá ti gẹ́ni tó ti gbọ́ líla káì rẹ̀ ní ni wọ́n dìde bí wèrè ni láwọn tó máa ń gba rìbá tó pé wọn ò ní sí ẹ máa rí pé ẹni bí ẹni tí ò eléyìí wa ó fi ìṣesí wọn ó fi wé ìṣesí ẹ tí bá tó fọ ọba pẹ̀lú kíni pẹ̀lú pé ẹni báwọn ó fọ wọ́n ní minal mas tí Allah subhanahu wa ta'ala sọ bí wọ́n ní ya'nun al-junun yàní ẹni tí ìlànà ti fọ́ bala káyẹ̀ tó wáyà wẹ̀ ó ní bá àwọn tó <coughs> ó ní àwọn tí wọ́n máa gba ìbá ó ní bí ó ṣe jìjì tó bá jẹ́ ọ̀gbìn àti yàmá so eléyìí òun náà tún ní ẹ̀rí mi tí jẹ́ kó yẹ wa pé kí ni <coughs> pé àwọn ọmọ yìí ò ẹgbẹ́ ṣètọ́ ni ò kí máa ṣe kí ni máa fọ́ báyìí àfáwa àfáwa Ibn Taymiyyah rahimahullah wọ́n sọ nínú uh, mọ̀tímọ̀ fatawa wọn wọ́n ní dùkúlù jìnnì ti bádàlẹ̀ ìsáà wọ́n ní uh, kí àjẹ̀ló wọ ààrẹ èèyàn wọ́n ní sáàbìtún ìtìfáfí àìmọ̀tí àdìsúnà ọ̀jọ̀mà wọ́n lélẹ̀ ìlú ó pẹ̀sẹ̀ nílẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú fẹ́lúkú àwọn àfà onísúnà àti àdìsúnà ọ̀jọ̀mà ìgbé kò sí ìyàpẹ̀ lórí pé kíni pé àjẹ̀ló máa kó sí ẹ̀lá kọ́dà àbájẹ̀ló bá kó sí ẹ̀lá tán yóò kó sí àlá yóò sì máa ṣe gíní yóò sì máa sọ̀rọ̀ yóò máa gbẹ̀mìyàn sọ̀rọ̀ so ilé ìmá ń ṣẹlẹ̀ dáadáa sí pé tánìyàn ló bá ti gẹ gàba lórí yàn yóò overthrow control ẹni hùn overthrow ẹni hùn tán àjẹ́ náà máa wá sọ̀rọ̀ tẹ́ ẹ bá ń so ilé àfà wáyé fẹsẹ̀ bí yá wàyíma ọ̀lá wọ́n ní ó nílẹ̀ látọ̀dọ̀ àwọn àfà orí àwọn àdùsínà ọ̀jẹ̀mọ́ àti kò sí àpẹẹnu lọ́dọ̀ wọn nípa rẹ̀ wàkọ́lá Abdullahi ibn Imam Ahmad bin Hanbal abdullahi ọmọ imam ahmad bin hanbal radiyallahu rahimahullah ó ní qultu li abi ó ní mo sọ bàbá mi pé inna aqwaman yaquluna inna al-jinniyya la yadkhulu fi balad al-masrur ó ní àwọn kan bẹ̀ tán máa ń sọ yí pé àlìjẹ̀nú tẹ́ rí òun kìí wọnú kìí kó sí ara ẹni tó bá ti kíni ẹni tí kìí bá gbé àbí tó bá dákú ẹni kan wọlé ọkàn wọlé ọlọ́gìgì ni pé àlìjẹ̀nú yẹn kìí kó sí yàn la àlìjẹ̀nú yẹn fà ẹni tí nǹkan bá máa fi ṣẹlẹ̀ síyàn Ah, fàkọ́lá ya bùnà yìí abdullahi bin imam ahmad bin hanbal wá sọ fọ́mọ̀ rẹ̀ pé ilé ọmọ mi yasribun ó ní irọ́ ni àwọn tán sọ̀rọ̀ yìí irọ́ ni wọ́n ń pa ó ní hádá yatakallamu ala lisani ó ní eléyìí ní bayinabu yasu awurọ jula fayitakala mu bili saa yi ó ní àjẹnú asekini ama làyàmọlẹ yàni yóò bá tó yàn yóò gba yóò gba kọntró ìgbésí ayé yàn fayitakala mu bili saa ni láàyò ọ̀rọ̀ fún so yóò wá máa sọ̀rọ̀ pẹ̀lú ohun kan tó yẹ pé ẹ̀ẹ́dẹ́ ní màtúmá rẹ̀ nígbà míì ó ní àjẹnú máa síbẹ̀ ó ní wàlẹ́ ìsàfi ayé mati mùsùlùmí ìmọ̀ muhammadu náà wá fi rẹ̀ pé kò man yunkiru dukhul al-jinni fi badan al-masruh tí ó tako pé àjẹ̀nú lè ṣe kíni ó lè wọnú ara ẹ̀ńtàjẹ̀nú bá fọwọ́ bá so eléyìí òun náà ní túmọ̀ pé kíni òun náà ní túmọ̀ pé àjẹ̀nú ima ṣe kíni ima kó sí yàrá so abawa Ibn al-Qayyim rahimahullah so àwọn náà tún sọ̀rọ̀ síwájú <clears throat> wọ́n ní wàbí jùmlàtí wọ́n ní lápapọ̀ ogun tá à ń sọ yìí wọ́n ní fahadha an-naw'u min as wà ìlàjòhó wípé ìran kan nínú ọ̀nà tí ṣètánì máa fi láyẹ̀ mọ́lẹ̀ yìí wà ìlàjòhó àti ìwòsàn rẹ̀ láàyò kíròhó kò sẹ́ni tí ó takò pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ illa qalilul tó ìgbé ìmọ̀ tó fún ìwọ̀n díẹ̀ náà ló nípa rẹ̀ wàlìmá àrífà kọ́dà ìmọ̀ nípa bí àdánù ṣe máa kó sí àlà yìí kó jẹ́ pé irú ẹni báwọn kò nímọ̀ kankan nípa ẹ̀ rárá pé irú ẹni báwọn òun ni sọ wíkí ni òun ni sọ irú eléyìí so eléyìí látara gbogbo àwọn ẹ̀rí ta mú náà ni ó sì máa yé wa pé ṣètọ́nù ta rí ṣe ni so tó wá kó sí èèyàn láà tán yóò máa wá jẹ́ kí èèyàn àwọn nǹkan tí ò dáa so a ọ̀nà tí ṣẹ̀tánì ma wá ń gbà kó sí aláyé àwọn ọ̀nà eríṣiríṣi ni so àbá sọ fún wa pé wà mọ́sù ṣẹ̀tánì ní ìsán aláàníwà so wọ́n ní ọ̀nà tí ṣẹ̀tánì ma ń gbà kó sí alá sheikh abdulaziz bin salih al-ubaid hafizahullah wọ́n ní ọ̀nà tí ṣẹ̀tánì ma ń gbà kó sí alá wọ́n ní àwọn ọ̀rẹ́ rírara ni tí ma fọ́ báyàn wọ́n aláwọ̀kọ́ ni pé ṣètánì tẹ̀rí yẹn gbogbo ọmọ tí yẹn bá bí láyé ṣètánì ọkọ̀ ọba àti ọ̀tẹ̀ bá ti bí ṣètánì ọkọ̀ yóò fọ́ léra so gbogbo wá sọ́mọ tí wọ́n bí láyé ṣètánì ò ní fọ́ léra ilá Ìsá wà òkò àyàfi ànábì Ìsá aleyhisalaam àti tani àti màmá rẹ̀ Maryam lima fi sahihayn an abi hurairah radiyallahu anhu gẹ́gẹ́ bó ti gba bó ti wà nínú hadith tó ó sọ báyìí pé sẹ̀mẹ́tù rasulallah sallallahu alaihi wasallam ó ní òun gbọ́ tí ànábì sallallahu alaihi wasallam ti ń sọ báyìí pé ma min bani adam ó ní kò sẹ́nìkan nínú ọmọ ànábì adam mauludun illa yamassuhu shaitan hina yulad àbí kó jẹ́ lórí ṣètàn oṣù gíní pọ̀pọ̀ ọba ìgbà bíbá bí tọ́tàwà wo àdíjì ní ìsìnbá ìgbà kò sí ẹ́ntọ̀ tí ṣètàn ò ọba nígbà wọ́n bí i ẹ̀dìbà ìyẹn jẹ́ ànábì ni èyàn jẹ́ wàlí ni ó jẹ́ òjíṣẹ́ ni ìtàní ìsìnkì ni yóò fọwọ́ ba irú ẹni báwọn ànábì wá ní ìlà ànábì wá ní gbẹ́yìrọ Maryam wọ́bìnà àyàfi Maryam nìkan Maryam ọmọ dání ọmọ ànábì Zakariya àti dání àti ọmọ rẹ̀ Isa alayhisalam so kí ló fà òun náà ni aya al ثم يقول أبو هريرة أبو هريرة واقع حديث واقع آية كان القرآن ipe ibi tí anábi zakariya nígbà tó bí mariamu náà ọ̀rọ̀ tó sọjáde lẹ́nu pé wà ní ní òwúrídù ha bí ká wà lórí yàtà ha nínú ṣẹ̀kọ́ ní ọ̀rọ̀ ipe mo bí lóòtọ́ obìnrin mo bí wà ní ìsàtàkàrú galibonsa wà ní ìsàmẹ́tù ha mariamu wà ní òwúrídù ha bí ká wà lórí yàtà ha nínú ṣẹ̀kọ́ ní ọ̀rọ̀ ipe òun retí ipe kóhun bímọ ọkùnrin tí ó jẹ́ ànábì ìrètí kóhun bímọ ọkùnrin tí ó lágbára láti máa ṣe tọkùnrin máa ṣe àwọn àti wá bí lóbìnrin tán ọwá tó fà lọ́sùn àwọn ọ̀dá àtọ̀ ó bí o pé sọ ọmọ yí ní Maryam wà yí ha bíká mo wá fi jáde lára rẹ̀ sọ̀rọ̀ náà ló bá tó ẹgbẹ́ gbà mí wá kábàdàpọ̀ tó rí ìyá ní máa jẹ́ ogun àwọn ọmọ tí ó máa wá lẹ́yìn yàn ní sì máa jẹ́ ọmọ dàrẹ́ tí ẹ̀ so kábàdàpọ̀ tó ni anábì Ìsá alayhi salam nítorí pé Maryam ò fi ju anábì so iná ló fi sọ wípé ní tó rí ìyá rẹ̀ náà òun nìkan náà ni pé òun á fi sọ àtọmọ tí bá bí òun fi sọ kó níbi kíni kó níbi aburú ṣètọ́ ẹni ẹ̀kọ́ ẹni ègbé so àdúrà yìí ni Allah subhanahu wa ta'ala gbà ẹ́ òun náà ló pàdé pé kíni ṣètánì ò sí kíni so eléyìí òun náà ni àkọ́kọ́ nínú ṣètánì máa fọ́ lé ẹ̀la ẹlẹ́ẹ̀kejì ayàmọ́sá bádàlá ìsàn òun náà ni kí ṣètánì fọwọ́ báyà lára wọ̀yẹ̀tàsálàtọ̀ àlẹ́yìn kó wá sí kíni kó wá jẹ gàba lórí ara yẹn kó gba kọ̀tún ara ẹni wọ̀kọ̀dì ẹ̀kúnnù fi jẹ̀mí ìbádàlì so ìgbà míì wá ṣètánì máa ṣeré ìtẹ́ pé gbogbo ara yàn yóò ti gbọ́ wọlé yàn láti ó gbọ́ wọlé yàn ní gbogbo eríkèríkè ara tó pé èyàn ní gbádùn má kàmà hadasa ní ayuba alayhi salam gẹ́gbó ìṣẹ̀lẹ̀ sí àdámìwá ayuba alayhi salam àwòbá àgọ̀hù àbíkó jẹ́ pé apá kan nínú eríkèríkè ara yàn òun náà ni ṣètánì ó ti kọ́ báyàn ka kọ́dí yàmásù àkìlẹ̀hù gẹ́gẹ́ bó jẹ́ pé ìgbà mí ṣetán yóò pọ̀ ya wèrè àwòyájàhù àbíkó fọwọ́ kan ọwọ́ rẹ̀ kò bá nílé gbé ọwọ́ yẹn má ẹlòmí ò ní stroke nígbà míì tó jẹ́ pé mọ́sù ni ṣetán ọba tí ó fi ní stroke ya pátá ni ṣetán fọwọ́ gbá bẹ́ẹ̀ ọwọ́ bá so yóò fún so náà ló pàṣẹ pé ọ̀pọ̀lọpọ̀ ààrẹ tí bá ń ṣèyàn tó bá jẹ́ pé ààrẹ ara inú ọ̀nà tí ṣètà ní tó máa ń gbà kọ́díyàn tó èmi nírú wòsàn bẹ́ẹ̀ ni pé kó sáà máa darí lọ hospital ẹ máa lọ hospital ẹ tẹ̀lé onípẹ́ já sí rúkìá náà pé pé nǹkan yìí rúkìá ló sì nídi so ẹlòmíì o wá tọ́jú rẹ̀ fá títí kò ní gbádùn wọ́n lọ hospital wọ́n lọ yóò lọ sakasi lọ hospital wọ́n lò pé oríṣiríṣi yóò sùn sùn sùn bá tún jìnnà yóò tún wá sí láàgbà rẹ̀ ni so pé oògùn sakasi gbogbo àwọn oògùn tán lò yìí sí báyìí kò náà ṣe tọ́nù kí ló fẹ́ tẹ̀lé ẹdíbà àrísì so in tó lè ràn ṣètọ́nì nìkan nǹkan méjì so alákọ̀ọ́kọ́ òun náà ló dá fún mi ní olólórí fún òun náà ní kí ẹ̀ sí rúkíà pẹ̀lú àwọn àgbáwò ẹlẹ́gbẹ̀ẹ́ tó tún ràn ṣètọ́nì òun náà ní kí ẹ̀ tó gbọ́nà dọ́rẹ̀ ó tún lọ lè bá pẹ́tọ̀ òun náà ló ṣe mí òun ní ọ̀nà ẹbọ mi ìpé ah, ẹbọ yìí o òun náà ló ṣe ti fìfì ọlẹ̀ yóò ti fi ẹbọ òun lẹ́ẹ̀tẹ́ ti máa ṣe yóò tún padà sára rẹ̀ ẹ̀dí bá rí sí wọ́n dà ó tún lè padà sára rẹ̀ gan láì ti fẹ́ fi ẹbọ òun lẹ̀ gan ẹwà tó wá sọ fún pé ààrẹ ah, ọ̀dà ó ti ṣe nǹkan báyìí kò ti tàn bẹ̀ náà so náà ló pàtẹ́ pé ọ̀nà tí yóò gbà tí yóò wá sọ kúrò níbi aburú kí ṣe tàà ní ọkọ̀ báyìí àbí aburú gbogbo tó máa ń pè ní àṣàṣì òní sí pé wọ́n ṣàṣìyàn ẹ̀dí bá rí sí gbogbo àwọn òmìnira náà ní sínú àwọn kíni nínú àwọn mọ́sù ṣèkọ́nù náà ṣèkọ́nù náà wọ́n máa ń lò àwọn tí wọ́n ń lo àṣàṣì ẹjọ́ fẹ́ pa alápèjúwe nísìnyí tí wọ́n bá ti ṣe tí àjànú náà yóò dìde tí ó lè pa ẹ̀sán ìkópa ẹni tó fẹ́ pa òun náà ló bá ti gbé láàrin owó kan pé ẹlòmíì ló bá ti gbé báyìí dé dídá tó bá dáhùn báyìí dé ṣìdáni ó pọ̀ ní nǹkan ní ló bá kú owó àwọn ọ̀tọ̀ báyìí ní síláyìí nínú àwọn ọ̀nà sí ìtàní tó máa ń gbà wọlé ni ó ní ànábì sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadith kan pé àtọ̀ún wáxù àdá ìfún minal jinni wa huwa lakum shahada ó ní àtọ̀ún tẹ́rí ẹ̀ àjàkálẹ̀ àrùn hmm? táàkì máa ń máa ń pè ní ìgbóná àjàkálẹ̀ àti ẹ̀mí tẹ́ tí máa ṣẹlẹ̀ láàrin sọ pé ìdáwọ́pá àtọ̀ọ́rùn bí ábí ìdáwọ́pá àtọ̀ọ́rùn wà tó bẹ́ẹ̀ wà tó bí ábí wà tó bí ha padà sáfù bí ha so ànábì sallallahu alaihi wasallam ó ní tí àjàkálẹ̀ àrùn bá ń ṣẹlẹ̀ nílùú kan tẹ́sí wà nù lùn ànábì ẹ̀ gbọ́dọ̀ jáde bẹ́ẹ̀ ẹ̀yà wà bẹ́ẹ̀ pàbá náà sẹ́gbà tó ẹ wá ṣẹlẹ̀ nílùú kan so nítorí pé ẹ̀jẹ̀ ti wà bẹ́ẹ̀ orí sí báyìí tọ̀ ó ti ó ti ràyìn náà kẹ́ ẹ má so eléyìí náà ló ń túmọ̀ pé yàní àárẹ̀ tí máa ń ṣe ẹlòmí ń gbà mí ní máa ń ṣe sábàbù gíní ní máa ń ṣe sábàbù kóhun ẹlòmí àwọn ẹlòmí sí hadith àní sallallahu alaihi wasallam tánàbí sọ pé là àdùá tánàbí ní kò sí ti jẹ́ àkóràn àwọn àdìgbà gbọ́ pé tí wọ́n ìtumọ̀ náà ni pé kò sí ti jẹ́ àkóràn ni pé ni àwọn ní ìmọ̀ nípa hadith wọ́n ní tánàbí sọ níbẹ̀ yẹn kọ́ yẹn pé tánàbí sọ ni pé àwọn sí pé àárẹ̀ tí máa ń ṣe nìkan àárẹ̀ ń lágbára fúnra ara rẹ̀ láti tà ájá láti kọjá sọ́tà rẹ̀ lómi láì ṣe pé kò ní ìyọ̀dá Allah subhanahu wa ta'ala kí àárẹ̀ wọn tó bá ti ṣe nìkan láì dé kíláàsì ó bẹ̀rẹ̀ àárín sọ̀lá àwọn ìsọ́lá sọ fún ẹnìkan pé àràkúmí àràkúmí tí àti àárẹ̀ ṣe wọ́n ní dáàbá kókò àárẹ̀ ó ṣe àlẹ́bí wa bèèrè lọ́wọ́ pé fọmọdé àádà ìkúlà alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ rẹ̀ nù ebi ìgbàlá ayẹ́ ti kọ́ bẹ́ẹ̀ ìpòlò ó ti rákùnrà so ó túnmọ̀ pé Allah subhanahu wa ta'ala òun ní máa ṣe kíni ó lè pàárẹ̀ sí yẹn pẹ̀lú sábàbí ó sì lè pàárẹ̀ sí yẹn láì sí kíni láì sí sábàbí ó kàn wá dára ẹ̀sìn ẹni kọ́kọ́ múnú lé ti báyìí polóti rí ẹni báyìí ó kàn wúkọ́ náà ni so látara ẹ̀rí sí ó lè sábàbí tí ẹ̀yin òbí máa wúkọ́ gbogbo ní gbogbo eléyìí tí báyìí Allah subhanahu wa ta'ala yìí fi ń tọ́ka fún wa náà ni pé òun lòun máa ṣe tó bá wù ú yàtọ̀ òun lòun ní kápá láti rí ni ká máa wàá rò lọ́kàn ara wa pé nígbà tó bá ti mẹ́rin ka òkú láàsì ni ó gbọ́dọ̀ mú àwọn èèyàn kù. so anabi sallallahu alayhi wa sallam nínú hadithu abdullahi bin mas'ud ó ní anabi sallallahu alayhi wa sallam ní kíni anabi ní àtọ̀rún ó ní tọ̀rún tẹ́rí yẹn ó ní yàní ìfọwọ́bà kan ní táwọn àlìjẹ̀nú máa ti kíni táwọn fọwọ́ báyẹn àwọn ọ̀tá wa nínú àwọn àlìjẹ̀nú

so anabi uh, sallallahu alayhi wa sallam wá ní ìfọwọ́bà kan látọ̀dọ̀ àwọn ọ̀tá yín bàlẹ̀ nù àwọn náà máa dá àjàkálẹ̀ àrùn múlẹ̀ ó ní àmọ́ o anabi ní wàhúwà lakum shahada àmọ́ ikú ṣẹ̀yìn ní mo jẹ́ bẹ́ẹ̀ yìí ẹni tí àjàkálẹ̀ àrùn bá ti ṣẹlẹ̀ sí látara aburú yìí yóò máa jẹ́ kí ni ẹni ó wà nínú àwọn ṣùhàdá yóò wà nínú ẹni tí ó sì kí ni tó kúkú ṣẹ̀yìn ní tó bá jọ gbèdà kìámà so abdullahi masoud radiyallahu anhu wọ́n o ó sọ fún ìyàwó rẹ̀ kan wani qala abdullahi masud limratihi hinama alamata ainuha nígbà tí ojú ń dààmú ìyàwó ẹjọ́ kan ojú ń dùn ìyàwó abdullahi ibn masud ó wá sọ bẹ́ẹ̀ ó wá sọ bá abdullahi yahudi ó yahudi kan <clears throat> yarqaha wa sakanat ainuha abdullahi masudi wa sọ fún pé ìnáma dáka amadu ṣètọ́ nítorí tó ṣẹlẹ̀ sí ọ̀hún pé iṣẹ́ ṣètọ́ nìní yẹnìkásù ha bí yẹ́dì ọwọ́ rẹ̀ níbi ìrìn ọlójú ojú tí dàmú rẹ̀ ọ̀sùn láti nífọ̀ ọgbọ́ nífọ̀ ọgbọ́ ọlójú ó ní fàídà rọ̀kọ́ ha káfà àdà tán في عينه ipe ọwọ́ rẹ̀ níbi jẹ́ kí ni òun ní bí ń bọ́ lójú òun náà ní tí ojú ẹ̀mí ìdàmú rẹ̀ so eléyìí wọn náà ní ọ̀nà lẹ́ẹ̀kejì níbi ọ̀nà tí ṣètánì máa gbà ní máa fọwọ́ lé ẹ̀la ní máa fọwọ́ báyìí ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta an yà masàlì ìsáàna wà húwá náà ìmú fayára máa yà sáàrùhù ka an yàrá annahu ya sukutu min makani mustapha au yàrá ka húsan au sayyaro ta ń tẹ̀sọ́dì fi ó ní wọ́n ti ṣètánì ní wọ́n gbà ní wọ́n bí rọ́rùyàn òun náà ni pé kọ́wá káyàmọ́ lójú oorun ìdáni báyìí lójú oorun tẹ́yìn bá wà lójú orin yìí yóò máa wá rí àwọn kankan tí ó máa dẹ́rù bá àwọn kan sì dẹ́rù ó máa bá iṣẹ́ ṣètọ́ nìyí ó ní gẹ́gẹ́ bí kórí kóhùn jábọ́ látókè tó ga bí àpáta sóbí ní ìsìláì kọ́rí kóhùn kan jábọ́ ni yóò kàn pé tí lójú oorun ni pé ẹgbà mí yóò kẹ̀yà yóò sì ṣe ẹgbà mí lójú oorun ó wá wá jí bá ní ìsìláì so kí ni ṣètánì fẹ́ ṣe tẹ́lẹ̀ ìsìláì fẹ́ ti rọpọlọ lè bá àwọn àwòyá ẹ̀sìn bá mi sí tí ẹ̀sìn máa ní ò bá dúró dáadáa ó fẹ́ kọ́lọ́ lè bá àwọn ológun àwọn ẹlẹ́bọ pé á ah, ìdí mo lára lá ní o wọ́n wá sí tí ó fi ṣe tí ó fi ṣẹbọ so àbí kó ṣe kíni àbí kó máa rí àwọn àlá irísirísi àwọn àlá tó lágbára gan tẹ́rù máa bá áwùsà yá àrọ̀tà ń tẹ̀sọ́ ni mo fi àbí kó rí bóun lára pé mọ́tò gbá àwọn lójú so wàhálì yìí wà náà wò ha so ilé ìdísí àtàwọn nǹkan bí èdísí tí o máa rí lójú àlá láwọn nǹkan burúkú burúkú nínú pé ṣètáni máa fọwọ́ kànyàn lójú oorun ni lima fi sahihayn gẹ́gẹ́ bí ó ṣe wọ́n lálàáfíà nínú hadith wa ní sahih Bukhari àti sahih Muslim pé anábì sallallahu alaihi wasallam sọ pé idha ra'a ahadukum ar-ru'ya yuhibbuha anábì ní tí ẹnì kọ̀ọ̀kan ń bá lálàá kan lójú oorun ní àlá tí ń ó lálàá pé òun ah, gbogbo ẹ̀ òun túbá kò nínú ẹ̀ṣẹ̀ ó lálàá pé olówó púpọ̀ àwọn kan dáadáa pé téèyàn bá rí téèyàn bá gbọ́ inú yóò máa dùn àlẹ́bìnrin téèyàn bá rí ó ní fa innaha min Allah ó mọ̀ pé á ah, látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni àpẹẹrẹ dáadáa ní kóhun pẹ̀lú yahmadillahi alayha anábìnrin kó máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala lérè eléyìí wà ní

ó yá wá sọ kó lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kó níbi agbúrú ṣètọ́nì wala yadhkuruha li ahadin fa innaha lan tadurra anábì ní kó máa sọ bẹ́ẹ̀ kankan kó máa sọ bẹ́ẹ̀ kankan nítorí pé nǹkan yóò lan tadurra kò lè kú nílá bá àmọ́ tó bá sọ bẹ́ẹ̀ kankan tí ìtàn àwọn èèyàn ti sọ ọ́ di tí wọ́n fi ń jẹun látara pé kí n látara bí àlá tó bá lára ní ti báyìí kò ní lè sùn mọ́júmọ́ yóò máa wá bí ó ṣe pé bàbá kan lóru ni kí á bàbá alánímú láì ilé sun o báyìí báyìí ní ṣẹlẹ̀ síbi báyìí báyìí mo rí o àbáyọ̀ wà tú àláwọn fún lọ́nà tí ó lágbára fún pé á àlátó láì lágbára yóò ní o àwọn ọ̀tá náà ń lé ọ káàkiri o àbíkáṣe báyìí àbíkáṣe báyìí ọmọ ènìyàn fẹ́ràn àlàáfíà ọmọ ènìyàn fẹ́ kó wọn máa rí nira ó fẹ́ kó wọn máa gbégbèsè ayé rọrùn òun náà wàá kó sí páńpẹ́ ṣètọ́ látara yìí tó bá dákẹ́ tí ò bá sọ fẹ́ nìkan kan ìsìn àgbà tí ó ṣe kankan oníṣẹ̀lẹ̀ sí tó sì dá nìkan fi dẹ́gbà láti ṣe kíni láti lè bá fi sí jáde olùwà lọ lè bá àwọn tí ó ṣe kíni àwọn tí ó sì lọ́nà so ilé ìlànà sallallahu alaihi wasallam kọ́ wa ìpè téèyàn bá lálàá lójú oorun wá lálàá kan tí ò da tó lágbára ẹlòmí ò lálàá ní ìsìnbá yìí sí olè lára pa àwọn kan léwu lọ òun wá dé òun wá sáré sáré òun wá dé tọ́nà ti pin òun wá tó òun yà sí má tó pé wọn gbé àdá lọ́wọ́ nù gbogbo ẹ̀ yóò wá jí yóò wá gbọ́n ẹ̀rù mọ́ bá má gbọ́n kankan so ìgbà tó mà sílẹ̀ ní pé kò kàkà ò lásì ẹ̀gbẹ́ òsì rẹ̀ lẹ́ẹ̀kẹta kó wá sọ pé àwọn bìlá ìmì sáré má rọ so anábì sallallahu alaihi wasallam ló kọ́ alẹ́kọ̀ọ́ yìí ipe mo wá ìsọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ń má jẹ́ ó kó nira bá mi nínú ayé mi kò sì má jẹ́ ó kó nira bá mi nínú ẹ̀sìn mi kó sì sun rẹ ẹ̀sìn bá ń sìn fáwọn máa ẹ̀bá fáwọn máa sọ bẹ́ẹ̀ so eléyìí òun náà ni wọ́n fi ni ṣe kíni èyí ó fi pọ́ńkà ṣe kọ́ọ̀nù níbi ọ̀nà ìtura fẹ́ gbà òun ẹ̀wọlé sí yàn láà àhàdìtù káwà nínú sallallahu alaihi wasallam pàtó wádọ́wà nàbí sallallahu alaihi wasallam ó wá ní inni halimtu anna ra'si qutiya ó ní sallallahu alaihi wasallam mo lálàá pé wọ́n gé mi òun náà ló lálá o òun náà nírí ojú lójú àláyà rẹ̀ pé wọ́n gé orí òun wọ́n sì wá bẹ́ erí òun bọ́lẹ̀ báyìí dé fàánà àtẹ́bì òhù ní wá ń lé erí òun lọ ẹjí bá mi sì erí òun jábọ́ òun wá ń lé e lọ ó ní pàṣàjára òun nàbí sallallahu alaihi wasallam sì jábọ́ wọn pé jábọ́ rà ewu ni kátàkátà tó wí lẹ́nu yìí ànábì wa sọ

so eléyìí òun náà ní ọ̀nà kẹta tí ṣètánì máa gbà ní máa fi ṣe kí ni ní máa fi fọwọ́ báyàn ọ̀nà ẹlẹ́ẹ̀kẹ́ tí ṣètánì máa gbà àyàmọ́sà àkọ́rìbàlì ìsàn àwòmáàdàhù wẹ̀yàtàsálàtọ̀ àlẹ́yìn kàmà hádàtà dáríkalẹ̀ Ayyub irú ẹni tó pé bẹ́ẹ̀ bá rí wọn nínú ní agbàdé pé ẹ̀ náà nìyẹn ní ìjà ni ilé bá rí lára ni wọ́n rí gbàgbé ni ni ma bá ń kérò ra èyí ó sì máa bomi lójú nínú àti ìpínyàn fún àdàdà ní fámìlì yàn ìdáni ìgbà tó ti wá rò ó ti gbóhùn ráyè lọ́dọ̀ ti ẹ yóò wá ba irú ó mọ̀ tara tẹwa sí gbé ẹni káàkiri tẹ sí fún ìgbẹ̀ni ti wá máa sọ fún yín kẹ́lẹ́kẹ́lẹ́ Ah, àbá ìkò sí báyẹ̀ òsì lágbára tó tí ò ní kó sàn ìwọ́n máa wá rò pé ẹ̀ ìwọ̀n a máa lọ ọ̀dọ̀ àwọn olóòsà ní máa lọ́dọ̀ àwọn olóògùn ìtànà ló máa gbé sí ọlọ́kà pé ẹ̀ ẹ̀ bó bá lọ ní sí ìta ẹ̀ bá ti yá ẹ̀ bó tún bá kó bẹ́ẹ̀ tó bá lọ ní sí gbogbo ní adẹ́ni ìrí tí wọ́n náà banújẹ́ tó ń lókè tó ń lówó tọ́kàn yóò balẹ̀ ìrí sí tí wọ́n náà tó bẹ́ẹ̀ nípa kíga látara rẹ̀ tó bá ti lọ ní sí ẹbẹ́ka ibi tó bá ti múlẹ̀ ẹ̀ka tó bá ti lóta rẹ̀ bá ti yá ṣe bó ní máa ṣe lọ ṣètàdínà ló tún máa pàrọwà sí lọ́kàn pé ẹ̀sà gbé lọ ṣe wá wò nídìí báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n wá gbé lọ rúbẹ̀ oníṣẹ́ ó sì kú síbẹ̀ wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn ológun yìí wípé kán báwọn wò wọ́n sàn ó wá kú sílé ológun ẹlẹ́kùn wípé lẹ́ni ó jà sí síwájú ọ̀gbìn ni ó ti bára rẹ̀ so ṣètáì ní máa lo ní máa lo gbogbo orú ọ̀nà báyìí láti pé kíni láti lè bá kó àìrójú báyàn tó bá kó wàhálà báyẹn tó súnmọ́ yàn ó ti mọ̀ pé láti máa jọ́sìn fún yàn kò ní patient hospital ní sí báyìí tó bá gbọ́gbọ́n pàlásárì ní ọ̀nà ti pé ah, ásáìlá tẹ̀ ti kọjá

ibi tá a ti mọ̀ pé bí ṣètánì ṣe máa ṣe ní máa fi kó wàhálà báyàn ní máa fi kó aburú báyàn òun náà ni àti ànábì sallallahu alaihi wasallam tí ó wà nínú sunan Abi Dawud àdìsí yìí àti tó lálàáfíà ni ó wà nínú sílátù sahiha ti Sheikh Albani rahimahullah ó ní ànábì sallallahu alaihi wasallam sọ pé idha nimtum ànábì ní tẹ́ sí ànábì ní téèyàn bá ti fẹ́ sùn kó ṣe kí ni ó pa á o ó ní fàyín náà ṣètọ́n lára ṣètọ́n tẹ̀ rí yẹn yẹ̀dúlù mísìlá háàdìhì àdàhàdà fọ́tò ṣèríkọ̀kùn ó ní irú ẹni ni yóò irú eléyìí nísìn báyìí yóò kàn tọ́ka eléyìí pé kó ṣe kí ni kó lọ da ní inú kí lànà ta láńtàn lọ́lẹ́fẹsẹ̀ ta jàǹgó òun dànù tó bá ti wá fẹsẹ̀ tá dànù báyìí sí báyìí fàtàkìríkọkùn yóò ṣe kí ni yóò ṣe ju oyin máa lénu èyó ti sùn lọ ẹwà máa wó pé látàtà gbé kalẹ̀ síbi ìkílá yìí dànù jàǹkó tá gbé kalẹ̀ síbi ìkílá dojú ẹ̀dẹ́ ṣètọ́ ni yóò sọ pé kùté gbé lọ́lẹ̀ tìkínú dànù ìkújú bá ti ẹ̀sì bá rí sí kí yẹn pa ìkúté kí yẹn kọ mọ́lé kúrò àwọn kan kí yẹn pa kéèké àwọn nǹkan tó máa ń kó wàhálà báyà kọ́lá tẹ́ máa wà ní aṣọ ara mi kí yẹn ti kí ni kí yẹn pa kọ́lá tẹ́ kí yẹn má pa nǹkan kí yẹn má dẹ̀dẹ̀ o kí yẹn pa ìwé ni wọ́n. òun náà ló pa inú mùjísà inú mùjísà nabi sallallahu alaihi wasallam ni inú ẹ̀ náà ni wákàtí ni kíni ni ọmọlé tánàbí sọ fún wa kó tó wá di lónìí nísìnyí káwọn onímọ̀ ìjìnlẹ̀ tó wá lọ sọ fún wa pé èkúté kíní kan bẹ̀rẹ̀ ń jẹ́ tẹ́kùtẹ́ bá tẹnu bọ̀ nígbà tá a bá jẹ́ anábì sì ní a máa pa àwọn tipẹ́tipẹ́ nígbà tí sáyẹ́nsì ò tí ì dé anábì kọ́ anábì sọ fún hadith kan tó wà sọ yóò muslim pé àtẹ̀yìn bá tún pa ọmọdé kan yóò tún ní ládàá yóò tún bá special anábì ní kéèyàn máa pa ní ọmọdé tó ìbá ti rí ọmọdé yìí náà ní ti báyìí òun náà ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ tó wá jẹ́ wíwá ní ti pé àgbákò aburú tún bẹ lára tiẹ̀ náà ìpè pọ́ìsìn bẹ lára ẹ̀ tó bá kẹnu bọ oúnjẹ tẹ́yìn bá jẹ ìfẹ́yìn bá jẹ àwọn kan ti kú orí bábìlì kan ti kú rí ṣe pé nígbà tí wọ́n ṣe ìwádìí wọ́n rí pé oúnjẹ tí wọ́n jẹ gbẹ̀yìn ọmọdé kẹnu bọ̀ ni so ilé ìdíjìbá ànábì ti wá sọ alára ti pẹ́ gbogbo ànábì ti wá ní mímọ̀ ilé gbogbo hmm, ti máa sánàbí àṣẹ́yà ànábì wá ní ìníkan tí ó ní laboratory tí ní wá ń carry out experiment so ilé yìí kò sí tí ó wọ́n fi hàn kò sí tí ó wọ́n fi nílẹ̀ fún àtúntà pé kí ni pé Allah subhanahu wa ta'ala ó rán sí wa láti rí kíni láti wá jíṣẹ́ fún àní òun náà ló pàtó pé tánàbí ń sọ in òun náà ló pàdé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gba ìsìláàmù látara kíni látara gbúrú àwọn kan báyìí so eléyìí òun náà ní sókí nínú ọ̀nà tí ṣètọ́nì tí máa fi fọwọ́ báyìí so tí ṣètọ́nì bá fọwọ́ báyìí nígbà míì ó lè má jẹ́ ó ya wèrè àmọ́ ṣètọ́nì tó bá fọwọ́ báyìí yóò ṣe kíni yóò dá ọ̀tálẹ̀ sáàrin èèyàn ẹ̀dí bá rí sí yóò dá ọ̀tálẹ̀ sáàrin èèyàn méjì láàrin ọkọ àtìyàwó tó jẹ́ pé yóò fi ìkórìíra yóò fi ìkórìíra ìyàwó sọmọ lọ́kàn sábàjọ wà nulé wọn ò ní dá síra wọn wọn máa gbé inú sọ àdètúté ni tọkọ bá wá jáde nulé yóò wá dàgbà tó pé wọn tún yàn án lẹ̀ lẹ́wọ̀n ara rẹ̀ ó yá tí àwọn náà bá jáde bọ́ lọ́dọ̀ àwọn ẹlòmíì ara rẹ̀ ó yá inú rẹ̀ ó máa dùn yóò bẹ̀ sí dáadáa tó bá rí kó wá múra kó ń wọlé lọ pé ń wọlé lọ àsìkò lé tó báyìí múdù ó sì chẹ́ǹjì ìdèsì ló chẹ́ǹjì ìbànújẹ́ ó sì bá gbà tó pé kí ni ìgbà tó pé ń wọnú ẹ̀wọ̀n lọ ni so gbogbo eléyìí nínú àwọn àṣìṣe láti máa gbà yóò ìfàdé ọ̀bẹ ìnàdìmáàlì yìí wọ́tà òjì láti bá abilé kó òfin àbáyàn láàrin ọkọ àtìyàwó so èyàn tí gbogbo orílẹ̀ ìbá máa ń ṣẹlẹ̀ sí ó lọ lè mọ̀ pé látara kíni látara pé ṣètánì ti ráyè ó ti ráyè wọlé sí wọn láàrin so ọ̀nà wọ́n lè yóò pàtẹ́bí wá lé ṣètánì jáde tó bá ti wọlé sí ilé yìí sí ńlá òun náà ni pé ẹ̀yin náà fura síra yín ìgbé inú ilé yín ṣé inú ilé tẹ̀ máa ti àkárùn bẹ́ẹ̀ ni àbóyinlẹ̀ máa ń gbọ́ ní gbogbo ìgbà àbí nǹkan tí ò bá tẹ Allah subhanahu wa ta'ala lẹ̀ máa ṣe

tẹ́bá sí iṣẹ́ máa ṣe alhamdulillah gbogbo àwọn nǹkan wọ̀nyí ní sí báyìí tẹ́yìn bá gbé jùlẹ̀ tẹ́yìn ò bá ṣe ṣètánì yóò wọlé sínú fámílì yàn yóò wọlé sínú ẹbí yàn yóò sì máa dá wa yóò sì máa kó ìpalára báyìí so ká gbìyànjú ká ṣe kíni ká sọ àárín yìí nínú àwọn ọ̀nà tí ṣètánì tí máa ń gbà ní Allah subhanahu wa ta'ala òun ni alhamdu wal maisir òun náà níbi ọtí àti níbi tẹ́tẹ́ títa àṣàlàyé díẹ̀ fúnra wa nínú eléyìí à ní lọ síbẹ̀ púpọ̀ mọ́ lónìí àmáyì tí a sọ fúnra wa níbẹ̀ òun náà ni pé kí ni pé anábì sallallahu alaihi wasallam nínú hadith anábì sallallahu alaihi wasallam lálàáfíà nípa ọ̀rọ̀ ọtí anábì jẹ́ kó yé wa pé ọtí tá a ríhun yàní tí ta ìmọ̀ fọdílà káyà ni pé àìsàn gangan lòun náà kò sí wòsàn níbi ọtí ìmọ̀ da làákàyà so àtàbá wọtí ní sí a rí pé ìpele ìpele òun náà ni ọ̀nà tí ọtí tí Allah subhanahu wa ta'ala fi sọ sí ọtí di èèwọ̀ fún wa nígbà kan Allah subhanahu wa ta'ala ká sọ pé wala taqrabu salata wa antum sukara ìpé ẹ tí ó ẹ má máa nígbà nígbà tó wọ́n bá fi jí yóò ti dá lójú ẹlòmí ó jí mú láàárọ̀ kùtùkùtù pé nígbà tí ó bá fi sọ̀sán yóò ti dá lójú àwọn èèyàn sì mú pa bẹ́ẹ̀ náà kò sí ìdẹ̀sẹ̀ lójú òun ti ṣe kíni òun ti fẹ́ ní èèwọ̀ fún wa so àgbà tó padà yá wa ta'ala sọ pé ṣètọ́nì tẹ̀rí yẹn ó fẹ́ fi ọ̀tá sí yín láàrin fil khamri wal ó fẹ́ jẹ́ kẹ́ ẹ máa bára yín ṣọ̀tá látara ọtí tẹ̀ bá mutí ẹ máa kó yọ yín látara ọtí tẹ̀ bá mutí

so iná ló pàbí ẹgbẹ́ pàtàyà ìsọ̀kalẹ̀ òun náà ni Umar ibn al-Khattab sọ pé intahaina intahaina a sì rí gíní adúgbòmí adúgbòmí ẹ̀lá nù ètò ìgbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àlàyé ò tí kílẹ̀ sí wa òun náà lábí kọ́lá nígbà tí ayàgbẹ̀ ìsọ̀kalẹ̀ àdíti wà tí ó rinlẹ̀ wípé àwọn kan wà ní àwọn sàábẹ̀ kan tí wọ́n mu tí òun gba àwọn èèyàn lálejò tí wọ́n ṣe gíní tí wọ́n fi lé pọtí wá mu ọtí wọ́n ti kó òtí ẹ̀ tí bẹ̀rẹ̀ sí mu ti gan gbogbo wọn ti péjọ ọtí ti wà nù kòkó ńláńlá bẹ́ẹ̀ nìkan sí dénú pé tọ́ ayà kan máa sọ̀kalẹ̀ bá nàbí sallallahu alaihi wasallam tó ní ká jìnà sọ tí tó lọ́tí ò dá o yóò lẹ́sẹ̀ kan náà wọ́n sì yíyọ tí ò dànù àwọn sàábẹ̀ ìdájọ́ sí ìtẹ̀lé àti Allah subhanahu wa ta'ala àbáṣetá ní gbapà wọn lẹ́sẹ̀ kan náà òun náà wọ́n yí ọtí dànù tó yẹ pé ọtí síbẹ̀ sí sàn káàkiri Madina ní gbogbo oró Madina ọtí wá ń sàn lẹ́ẹ̀lẹ́ bí tí ọtí yẹn pọ̀ ni wọ́n yí dànù so ni wọ́n wọ́n tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam wọ́n tẹ̀lé Allah subhanahu wa ta'ala àmọ́ wọ́n tí wọ́n sọ fún nígbà tí òun bá mú òun bá ń ṣe nǹkan tí ò dáa lọ́wọ́ tó wá ló ṣe tó ń ṣe lọ́wọ́ bí a ń ṣe eléyìí náà ìmí ni ìyà ní ṣe so eléyìí ó túnmọ̀ pé kí ni pé ìmánì òun rẹ̀ ní ọkàn irú ẹni bẹ́ẹ̀ ni inú ọ̀nà tí ṣètánì tó máa ń gbà Ah, òun náà ní kí ni al-igdor àwọn míì sọ pé a ah, ìtumọ̀ rẹ̀ náà ní pé kí ni al-ifsad yàní kí ṣe tání o máa bí ẹnu ó máa kó ìbínú sí àlọ́kàn bí tó bá jẹ́ pé òun ní sùúrù bí tó bá jẹ́ pé òun sàbójú kò fẹ́ tó sẹ́yẹ̀ ìlànà ó jẹ́ kí ìbínú oru wá nínú ó ní khudil ó ní máa ṣe kíni máa gba máa ṣàmójúkò fáwọn èèyàn ẹ̀dí bá mi sìn ẹ̀dí bá sì ọ̀ ṣàmójúkò fún wa wà á múrù bẹ̀rẹ̀ ọ̀rẹ̀ fi kó sì máa pàwọn èèyàn láti dáadáa wà á àrí àni jàhìlì kó sì máa gúnríkò lọ́dọ̀ àwọn jàhìlì àwọn aláìmọ̀kan aláìmọ̀kan bá gbórí sọ láwọn ojú ọkúra àwọn àbúríkà àwọn rí àni jàhìlì kó sí ah, máa bá ọ ṣe ní sọ̀rọ̀ àbí so ẹ̀rí pé eléyìí ní sí báyìí àṣẹ mẹ́ta Allah

ìtàní tá ń sọ yìí sí ó lè má gbanú ọkàn rẹ̀ ó lè gbanú ọkàn ẹlòmíì wá wò gbá ìtòsè yìí kọ́lá bí ọba yá fi rẹ̀ ẹ̀kẹ́ ìkọ́kọ́ fi ẹ̀kẹ́ kó mọ tó ṣe náà so ẹni tí wọ́n yá fi rẹ̀ ń jẹ́ àwọn àtọ́wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí àbẹ́ bàtẹ̀ ń gbówó rìn òde lọ gbé sí báńkì kó dààmú náà tó ti rẹ̀ so ṣètánì gbaru ẹnu ẹnu báwọn sọ̀rọ̀ láti pé kíni láti pé kí ọmọ bá ní sùúrù láti pé kí ọmọ bá yá fi ẹni tí ó ṣe kíni ẹni tó ṣe àìdá tó ṣe láì fi síyàn so gẹ́gẹ́ bí ẹni Allah subhanahu wa ta'ala sọ ní sura mi suratul Isra aya fifty three ó ní wa qul li ibadi yaqulu allati ahsan ó ní ìlà nẹ́bí sọ fáwọn ẹrú mi àwọn tó jẹ́ pé wọ́n máa sọ kí ni wọ́n máa sọ èyí tó jáde kan máa sọ tó jáde lọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ inna shaitan nítorí pé ṣètánì tẹ̀rí wọn yanzagu bainahum ṣètánì ó fẹ́ máa dá wàhálà alẹ̀ láàrin wọn ni yóò fẹ́ máa dájà alẹ̀ láàrin wọn ni yóò fẹ́ kí wọ́n máa bínú ara wọn yóò fẹ́ ká máa ṣọ̀tá láàrin ara wọn ni ó wà ní inna shaitana kana lil insani aduwwan mubina nítorí pé ṣètánì tẹ̀rí wọn ọ̀tá ńláńlá tó fojú hàn ní ló jẹ́ síyàn

kò sọ pé yóò lágbára fọ́nà yìí ń túmọ̀ pé kíni ń túmọ̀ pé yẹn ti lágbára lórí ṣe báyìí sí èyàn gba olé sí ìsìnká á ah, kí ni wọ́n so eléyìí ní sinmi ní ah, àwọn ọ̀lẹ́ ní kò ni wọ́n sọ fún ọ pé àwọn ah, bá lọ bá mi sí àwọn èèyàn mọ̀ sọ́kọ́ lẹ̀ àwọn èèyàn mọ̀ rí ọgbà tó bọ́ létí wọ́n mọ̀ sọ́ káàkiri sí o wọ́n náà gbìyànjú kó bá tiẹ̀ di ètí bá mi sí sìtáni yóò sọ fún ẹlòmíì ní sùúrù dájì sùúrù yóò ti dé dájì yóò ti sí yóò ti délé sìtáni máa sọ pé ọmọ gbàgbà gbogbo àmàlà lónìí kọ́dà ó lè gba ẹlòmí ó lè gba ẹnu ẹlòmí gan báyà bọ́ ẹ̀gbọ́n àbí ìyàwó rẹ̀ níbi à irú ẹ̀gbọ́n àbí ìyàwó rẹ̀ wá gbà padà àwọn ẹ̀sùn bẹ́ẹ̀ ó sì gba ẹ létí ó yẹ sóyún náà àwòkè ni ọ̀yà ìjà lòun bá dìde ó bá lọ. gbogbo eré ìdíjì báyìí ọ̀nà tí ìdáni máa ń gbà láti kíni láti pé kéèyàn má ni. Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú Suratul Fussilat láti fi ṣe àfihàn ọ̀nà tí ìdáni máa gbà tí ó fi fẹ́ máa jẹ́ kéèyàn orí rà

so alukurani ni wọn ò lè nígbà kankan náà ó ní ìfà bílẹ̀tì bíi àṣàn àmọ́ wọ o tí wọ́n bá dá a padà fún yàn ẹni tó ṣe dáadáa fún ọ ni tó bá fẹ́ dá a padà fún fi tó tún dáa ju tó ṣe fún ọ fi dá a padà fún ẹni tó ṣàìdá fún ọ tó bá fẹ́ dá a padà fún fi tó dáa tó ṣe fún fi dá padà fún ẹni tí ń ṣàìdá fún ọ tó gbọ́ pé ń gbé ọ lẹ́sẹ̀ ó gbọ́ pé ń sọ̀rọ̀ rẹ láìdá nígbà tó wá yá àǹfààní nígbà tó bá tún bá àwọn èèyàn tó pín tiẹ̀ náà ẹ̀rẹ̀ gbé fún un àbí o tún á pàdé rẹ̀ lọ́nà tó ní àgbàjá sàárà lè gbó sára bí alẹ́ ilé ńkọ́ o tún ṣe kí o tún ṣe dáadáa sí àbó ń kọjá lọ o tún orí nírin o tún pàtì gá àbílẹ̀lẹ̀ lọ ni àìwọlé ẹjẹ́ gbé yín ó sì mọ̀ pé kí o mọ̀ pé sáì sí ọ so Allah subhanahu wa ta'ala ti wá sí kíni ó ti pàkíyèsí wa wípé inú àwọn ọ̀nà tí ṣètánì ti máa ń gbà mí wípé àmọ́ wọ wá gbìyànjú kó sí kíni wọ́n dá padà pẹ̀lú tó bá dá ní kí wọ́n fi rọ́pò rẹ̀ náà ló sọ pé éjìfà àbílẹ̀tì ìyá àṣà ẹ̀ tó wáyé twenty naira wọ́n fifty naira ẹ̀ tó bá jẹ́ pé ó fún ọ náà ni àbókọ́ díọ́ bóyá ó fẹ́ lọ bìkan nísìnyí ó wá ní ó sì ní kò fún ọ ó wá rí jọ́mì náà òun náà wá bẹ́ á ó ní ogun olówó mọ́ sọ fún pé à ah, ẹ̀mẹ́jì lójú ahọ́n pàn wo ọ̀nà jọ́mì wọ́n ṣe tiẹ̀ wọ́pọ̀ nítorí pé kí ní yìí Allah subhanahu wa ta'ala ó ti mọ̀ wá ó ti mọ rú àǹfààní táàrí látara rẹ̀ sí ìtàrí òfin kárí àǹfààní kan bẹ táàrí látara táà bá ń ṣe dáadáa sẹ́ni nísà ìdásí wa àmọ́ ṣe ìtàrí òfin ká ṣe kí ni òfin ká rí àǹfààní òun òfin ká gbọ́ra wáyé òfin ká fẹ́ràn àwa láwùjọ kí láǹfààní yẹn Allah subhanahu wa ta'ala ní fàyídà lẹ́yìn baynaka wà baynahu adawatun ka'annahu waliyyun hamim tẹ́yìn bá bílẹ̀ ṣe léyìn ẹni tó bá lè gbẹ̀rún kó máa ṣe léyìn ẹni tí ń lékú sí ọ ẹni tí ń léjò sí ọ kó máa lékú sí fi ìwà tí máa pa lóye ẹni tí ń sá ìdá sí ọ kó máa ṣe dáadáa sí ó tún pàdé ọmọ rẹ̀ lọ́nà ó tún ní ọya ah, gbowó ó ni dìjọ́ mi ó tún pàdé ó tún pín ìtọ́lá ọmọ ó tún lẹ́yà wọ́n àgbà ó tún àtàlọ́fún bisikíìtì bẹ̀rẹ̀ alágbájá ni èwo ni wàhálà ti ẹgbẹ̀rún tèmi báyìí sí báyìí kí ni ládá ti ṣe sọ́mọ mi ẹtí ìwọ̀nyẹ̀ pé sí ìfẹ́ràn rẹ̀ tó bá tún yá ó tún sí nǹkan ló ṣe dáadáa òun náà padà wá jẹ́ òkú bíyà sí ti pàṣẹ ìgbìmọ̀ ọ̀rọ̀ báyìí ẹni tí ó pàdé ọmọ mi lọ́nà ó ra ń kó ó ní ọmọ ọ̀tá mi abú bàbá rẹ̀ olóòwò náà jẹ́jẹ́ díẹ̀ tí o ma sọ wẹ́lẹ́ tó tó tó wá sí dáadáa sí ah ẹjẹ́ kí nínú òun náà ó mọ̀ yẹ kí nínú mọ̀ sí dáadáa sẹ́yìn yìí so irú ẹni bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò padà yí padà yóò mọ̀ sí dáadáa so Al-Qur'an sọ pé kí ni ó ní wàyíta lẹ́nu baynaka wa baynahu adawatun ka'annahu waliyyun hamim ẹni tó tàá ń bẹ láàrin tẹ́lẹ̀ yóò wá di kí ni yóò wá di ọ̀rẹ́ ayò sí yàn ẹjẹ́ káwọn náà gbìyànjú ká practice kìíní ẹ̀ta bá mọ̀ pé kò fẹ́ràn wa ẹ̀ta bá mọ̀ pé kò ríra wa táwọn wá sí dáadáa sí i bá tún kọjá lọ bá tún pàdé lọ́nà òkú kí wá sí kí wá tún pé kí lọ wá pé àtẹ́fẹ́ ah, pé sínú lẹ́yìn àìmọ̀ lẹ́wọ́ lẹ́yìn bá ń jọ wọlé lọ ah, kílódé kílóṣẹlẹ̀ kílóṣẹlẹ̀ sí mọ́tò yìí ẹ̀yẹ yọba sí ìrìnbí fún ilẹ̀ bí kíkì ẹ̀ ògbòrò ilé ìrìnbí láì yàní kí ní òun gbàtẹ́ ìpé kíni ẹ̀yìn sí kíni ẹ̀yìn sáì láti sí kíni láti ìgbìyà káàdì pẹ̀lú ṣe kọ́nù ìtàdé ọmọ sọ fún ọgbẹ́ má ṣe yóò mọ̀ sọ pé léyìn pé má gba àlọ́ rẹ̀ jáde ẹjú àti òjò díwọ́ àti òjò dọ́gba tí ó fẹ́ gba àlọ́ rẹ̀ sí so ẹ̀mí èyí yóò jọ fẹ́ máa dààmú tí o bá wá ń ṣe léyìn à tó bá padà yá ẹ padà wá dàbí pé kí bí ọ̀rẹ́ ayò nígbà tí nǹkan ọ̀sẹ̀ láàrin àmọ́ alápẹ̀rẹ̀ ló eléyìí láwùjọ wa dáadáa látara pé látara pé dáadáa Al-Qur'an ni wá sọ fún wa pé wà má yulaqaha illa alladhina sabaru àmọ́ ìdá sọ yìí kò sẹ́ni tí ó lè gbà á mara o kò ànábì ní kò àlùkọ́rán ní kò sẹ́ni tí ó lè ṣe wẹ́lẹ́ yìí àyàfẹ́ tó bá ní lọ́ọ̀kì ẹni tí ó bá ṣe kíni tí lọ́ọ̀kì rẹ̀ bá ṣe kíni tó bá tóbi gan lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹni tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ náà òun yóò máa ṣe wẹ́lẹ́ yìí gbogbo àwọn yóò máa kọ́lá àwọn yóò máa jà torí yóò máa bàrà tẹ́mu ní ah, àyẹ̀wò ah, ní ti ní kí ni ó so ibi tá a wá fẹ́ lò òun náà ní parí ibi àyà tó tẹ̀lé tí Allah subhanahu wa ta'ala ní wa imma yanzaghannaka minash shaitani nazghun tẹ́bá fẹ́ máa ṣe gbérú eléyìí ó rọrùn kíṣẹ̀ láti fẹ́ máa ṣe kíni kó fẹ́ máa gbé ìfìní wá sọ́kà rẹ̀ ẹ̀tí ó rọrùn kíṣẹ̀ láti fẹ́ máa wá àwọn ẹ̀ka láti kíni láti kóró yíò ìṣẹ́ ọlọ́kàn kó má bàa ṣe ogun tó ẹ kó o ṣe yìí ó ní fasta'in billah kó o ṣe kíni kó ya wá ìṣọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala innahu huwa sami'ul alim Allah subhanahu wa ta'ala gbogbo nǹkan ó sì ní mímọ̀ nípa pé ó ní lọ́kàn rẹ̀ pé kí ni pé ìwò fẹ́ fi dá aburọ́pọ̀ aburú so yóò wá ràn lọ́wọ́ lórí ṣètánì yóò jẹ́ kí ṣètánì yóò jẹ́ kí kó sí ọ so eléyìí ní sí báyìí àwọn àyàpọ̀ náà Al-Qur'an ti sọ nípa gbogbo àwọn nǹkan báyìí láàrí Yusuf aleyhisselam pé anábì Yusuf aleyhisselam láàrin àwọn ohun àtọmọ bàbá rẹ̀ tí wọ́n jọ bí wọn papọ̀ ní sí báyìí ṣètánì ti kí ni ó fi

ẹ̀ lè rójú bàbá yín o àbíkẹ́ ẹ ṣe kí ni ẹ mú Yusuf yìí àbíkẹ́ ẹ yẹjú ẹ kẹ́ ẹ si wá kó sí wọn lọ́kàn sìtáni tó kó sí wọn lọ́kàn yìí òun náà ló wá sún kọ́ wọn nítorí pé so anábì Yakub kò ní fẹ́ kí Yusuf tẹ̀lé wọn kó jáde kìí fẹ́ fẹ́ kí kéèrà wọn àwọn bàbá tọ́ ẹ pẹ̀lú wa náà ló kọ́ wọn ẹni náà jẹ jáde lónìí wa so bàbá ni ah kò ní tẹ́mi lọ́rùn kọ́mọ yóò tẹ̀lé wọ́n sà ti wọ́n sà tu bàbá wọn tí ó fi tẹ̀lé wọn tó jẹ́ ó tẹ̀lé wọn kí la fẹ́ ló bẹ̀ ni pé ṣètánì náà ló kọ́ wọn pé tẹ́bá fẹ́ tẹ́bá ju sí kànga ẹ̀dìbà rí tẹ́bá pa àwọn lẹ́pọ̀ lè ọ̀dà ẹ̀jú sí kànga tẹ́bá wá ju sí kànga tán ẹ̀dìkì ni ẹ̀bú aṣọ ọrùn rẹ̀ tàbí ju sí kànga ṣètánì wá kọ́ wọn pé ẹ wá fi ẹ̀jẹ̀rá tẹ́bá fẹ́ jẹ̀rá tẹ́bá gbé lílẹ̀ sunkún lọlé ẹ sọ pé kí ni pé agbàtà fi sùn kalẹ̀ kó bá wẹ́rù wa tàbátìlá yusuf àyídàmọ́tà ìyá bá akálà òde pé bá a ṣe àfikà ìdí kó bá wẹ́rù wa kó bá a wàhálà náà kọ́ bá máa jàdúgbà kí náà lábí ní kó jó bí ẹrù akáwà ó ti kíni káwà wọn gbó lọ bàkálà òbí tí ó ti ní kí kòkó ti jẹ́ ẹnu ẹ̀rí bá rí sí pé kọ́ àwọn akọ́ bàbá wọn máa tàbí mí o lè má fẹ́ gbà gbọ́ kọ́ àwọn ikú dúdú lásọ nítorí pé bàbá wọn náà ti lápẹẹrẹ pé wọn fẹ́ràn Yusuf tẹ́lẹ̀ náà lára wọn tó ti máa ń sè sobi a fẹ́ lómi ẹni pé nígbà tó padà yá anabi Yusuf padà wá sọ nígbà nígbà tí anabi Yusuf padà wá pàdé pẹ̀lú àwọn ọmọ ya rẹ̀ ó ní mi bá di àdínágàgà ṣètọ́ bẹ́ẹ̀ ní wà bẹ́ẹ̀ ní lẹ́gbà tí ìtàní tó dékínni tó dá èdè àìyedè lẹ̀ tó dá wàhálà lẹ̀ láàrin tani láàrin mi àti láàrin àwọn ọmọ ìyá so eléyìí nínú àwọn <clears throat> ọ̀nà tí ìtàní máa gbà òun náà kíni òun náà ni alinazim yàní kó ti kíni kó dá ọ̀tá lẹ̀ síyàn láàrin kó dá kíni kó dá inú ni bílí ilẹ̀ síyàn láàrin kéèyàn má fẹ́ràn ara ẹni ẹ̀dí báwo ní sí ọmọ ìyá méjì ẹ̀sùn máa ti wá àti wọn pé àwọn náà ni wọ́n bí tẹ̀lé ọ̀ ó mọ ní tó sì máa ó dá lójú wọn fi àkà ló bí àwọn papọ̀ àmọ́ ó ti kí ni ó kó ìra ara wọn ju kan mí lọ kí ló fà tẹ bá wá jẹ kí ló fà ẹ ní ẹ tiẹ ní ìdí kankan jẹ gbà mú ẹjọ́ tí ò sí ẹjọ́ tí ò tiẹ wá ń ṣe kí ni tí ò ní lé rí tí ò ní lẹ́mú tó kẹ́sì máa pé kí ni ìdánìṣiṣẹ́ láàrin wọn. Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ fún wa nínú hadith rẹ̀ kan níbi ṣètọ́nì tẹ́ rí yẹn anábì ní inna ṣètọ́n ó ní dájúdájú ṣètọ́n qad aisa an ya'budahu al-musallun fi jaziratil arab pé ṣètọ́nì ti ṣe kí ni òun gan di lùsì hope òun náà ti já kàn ipe àwọn tẹ́ẹ̀rí tán kírun nílẹ̀ lárúbáwá yìí fi jaziratil arab nílẹ̀ lárúbáwá ní mọ́tà ní madina àgbà àwọn tó wà bẹ̀ yìí ó ó ti já kan kó ń belé òfin lẹ́yìn ìgbà tí ogun ti gba ìsìláàmù yìí alimọ́lẹ́ yẹn kọ̀ọ̀kan tí ó máa ṣẹbọ o àmọ́ ogun tún wá padà wá padà sí ẹbọ tí ó wà á kójọ lórí pé ogun ó máa ṣẹbọ ó máa pe nǹkan mílẹ̀ Allah subhanahu wa ta'ala sìtáàlì pé kíni ó ti já kan kó máa lọ sílẹ̀ fi taharish láti máa ṣe kíni láti máa dá wàhálà alẹ́ bẹ́yìn náà mú láàrin wọn ẹ wò nípa mùsùlùmí àti mùsùlùmí ẹ kàn ní pé kíní kan ṣẹlẹ̀ láàrin wọn wọ́n ń jà sílẹ̀ ṣe mùsùlùmí ò bá kéde ìjà àwọn mùsùlùmí àti mùsùlùmí jà sílẹ̀ wọ́n bá kọjú síra wọn wọ́n bá para wọn nígbà tí wọ́n pa Usman ibn Affan àwọn tó pa Usman ibn Affan yìí àwọn àtibáwò abdullahi ibn sábàyí yahudi abdullahi ibn sábàyí òun náà lè rí àwọn ṣíà òun náà ní ṣetán kọ́kọ́ lò láti fi kíni láti fi da ìsìláàmù nígbà tí wàá lọ sí tí ó bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ láàrin àwọn mùsùlùmí bóòlù wàhálà ti bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ nígbà tí nígbà yìí Usman múnà fún àwọn ọdíyàlá wà ní nígbà nígbà pàtó kìláàbà rẹ̀ tàbọ́dún méjìlá lólò ah, so àwọn èèyàn bẹ̀rẹ̀ sí káàkiri so àwọn tí wọ́n sáré abẹ́tẹ̀rù lẹ́yìn àwọn náà làwọn ṣètọ́ ní lò nínú àwọn mọ̀lẹ́bìkì àwọn àlọ́ lè gbá àwọn èèyàn nínú káàkiri pé àwọn fámìlì ẹnìkan òun ní ṣe dáadáa fún àwọn fámìlì ẹ̀sán nìkan ní náwó fún ẹ ó ti ṣe báyìí ó ti ṣe báyìí wọ́n bẹ̀rẹ̀ sọ oríṣiríṣi nípa Usman bin Affan wọ́n wá dìde fáwọn lọ lè bá pàtó wọn lọ́dọ̀ Usman bin Affan wọ́n ti ẹ̀ ti múra gan pé àwọn fẹ́ lọ pa Usman ni ibi tí ọ̀rọ̀ yìí lágbára dé wọ́n wá dé bẹ́ẹ̀ wọ́n ti wá dọ́dọ̀ Usman ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí láti ṣe pẹ̀lú èrò pé kí wàhálà ó ṣẹlẹ̀ káwọn dá wa lálẹ́ Usman wá sàlàyé gbogbo nǹkan àwọn fún wa pé tọ́ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní owó tẹ́ ní iná èmi gangan tẹ́ ń bẹ́ẹ̀ sí màbí ìsìn olówó tẹ́lẹ̀ síwájú kí tó di khalifa gbogbo tẹ́ ní iná ibi sìn owó ara mi gangan ní iná fáwọn fámìlì mi torí pé Quran sọ pé ọmọ àfẹ́tù min khairin falil walidayni wal aqrabin ohun tẹ́ bá kọ́ náà nínú dáadáa ẹ̀ tẹ́ ẹ̀ ìmúnú owó yóò so gbogbo àwọn allegation tó wá rí ìdègéṣì Usman bin Affan Usman clear gbogbo ẹ̀ fún wa wà tó wá clear rẹ̀ fún wa tán bí Usman wá ń lọ so nígbà tán wá tún yá nítorí àwọn yìí wọ́n ránṣẹ́ síra wọ́n pàdé káàkiri àwọn tó wá láti Misra àwọn tó wá láti eh, eh, Madina ogun wọn sàkóra wọn jọ láwọn kèfè mùnàbìkì ẹ̀ pàtó wọn tún wá pàdé padà pé ah, ọ̀rọ̀ tó sọ yìí àwọn ò gbà àwọn àbíkàwọn pa Usman wọn wá kóra wọn jọ àwọn táwọn wíì wọ́n pọ̀ débi pé wọ́n ní agbára wọ́n ní nǹkan ìjà wọ́n ní nǹkan ogun ẹ̀wò ní sí láàrin ta ni láàrin mùsùlùmí sí mùsùlùmí ó dẹ̀jẹ́ pé àwọn yìí mùnáfíkí náà ni wọ́n nípìnlẹ̀ àmọ́ wọ́n fi ìsìláàmù hàn wọ́n á lọ lè wọlé bá Usman bin Affan nígbà tí wọ́n sí tí wọ́n dorí ká ni jẹ́ káwa náà ó dìde ká bá má jẹ́ kó wọlé kí wọ́n á kọ́ ọ́n sínú lé àwọn ọ̀gbọ́n àbá ilé kásá ní sùúrù kí ló pa àti ọ̀gbọ́n àbá ilé kásá ní sùúrù òun náà ní pé anábì sallallahu alaihi wasallam níjọ́ kan Abubakar anábì sallallahu alaihi wasallam wọ ẹ̀kúrẹ́ níjọ́ kan káàkó bíbí backyard ìkànnì àwọn sàbí wá dúró síbẹ̀ ọ wá dúró sí ojú ọ̀nà bá dé ó sì sì dáadáa ẹ̀wọ̀n tó bá nàbí pé àfẹ́rẹ́ àdàrí wọ́n á lọ sí bá nàbí àdàbí ní dá lóhùn sálámà kó kó ní kó wọlé kó wá fún ní òpé kó fún ní wáyé jẹ́ náà àbúkà lè wọlé kó jẹ́ kólẹ́gbẹ̀ àdàrí. nígbà tó yá ó ṣe sàá ó má rúdé ọdí ọlọ́wọ́ àlè tó ànábì sallallahu alaihi wasallam ó ní ma ó ní sọ fún mọ̀ kó wọlé kó fún ní òfin kó fún ní wáyé jẹ́ náà so ó wá sọ pé nígbà tó wá di ìgbà tí Usman ló wọlé ó ti sọ pé kí Usman ló wọlé ó wá ní mo kíkó ní mo kíkó kí ikú sùúrù wàhálà tí ó ṣẹlẹ̀ sí ẹ̀wọ̀n ìsìn àlejò tí kú ó wá kó kí ikú sùúrù wàhálà tí ó ṣẹlẹ̀ sí ó sì kúrò wà jẹ́ náà ṣé ní ìsìn àlejò sọ̀rọ̀ sí àti bí wà láti jẹ́ sọ fún balabala pé wàhálà wà á dé o ìgbé so fẹ́ so bá tó lè bá mi bá jẹ́ òun lónìí so lè fún mi ní ìfọ̀kànbalẹ̀ pé tí wàhálà ìbá dé ó lè sùúrù ìjà wọ́n ń tàbí àti láti dá òsì lọ sí àlẹ́ ìwọ̀n ìyá. òun náà ló máa sọ nígbà tí wọ́n ní sẹ́yìn ní tí òun ní sọ pé àdá dìde dá sígun ọ̀nà wọn ara wọn ọ̀la wọ́n ní sọ̀rọ̀ dá. tó o wá ní sọ̀rọ̀ àlẹ́ sọ̀rọ̀ àwọn sáà sọ fún àmì àdìsí mi náà tó dé ká mọ̀ pé àwọn táwọn ìwé sọ àdá òun làwọn fún wọn. àlẹ́ mi kọjá lọ lórí òkè òbí lọ́kàn àlẹ́ àti Abubakar àti Umar àti Usman amẹ́rẹ̀ẹ́rẹ́ wọn lọ òkè wù mí wá ń gbà ànábi wa sọ pé ìgbà ìyàrá ìyá òkè wù mí wá ń gbà bá balẹ̀ kiri si ọ fàyínà náà alẹ́ ìka nàbí yòún wọ̀sì bí wọ́n wọ̀sì ìdá ànábi ni o ma wọ́n ti bẹ́ẹ̀ lé rẹ̀ ànábi ni bẹ́ẹ̀ lé rẹ̀ àti sìdí àti àwùbábá lòlódodo ọ̀yà ọ̀yà ayọ̀ ní sọ̀rọ̀ àwọn àlùsọ̀lám àti tani wọ̀sẹ̀ nìdáà àtàwọn méjì tó kù sẹ́yìn bí. òun náà dábìí pé Usman ọmọ ìbúnà ìbúnà ìbúnà ìbúnà ìbúnà ìbúnà ìbúnà ìbúnà ọ̀pá ọmọdé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Usman ibn Affan ọ̀pá ọmọdé. so ibi tá a ti lọ pé àtàríṣì kí ṣe ìdáni ọmọ ẹja ká máa para ẹni ká máa tàjẹ ara ẹni lẹ́nu ìmọ̀ ló ti já kàn kó dé ní pé òun ò lè ní ká pa kò sí ẹbọ mọ́ ọwọ́ ajá ọwọ́ abẹ́ sí dára lálẹ́ àwọn èyí padà wá wọlé wọn wọlé bá Usman àwọn làbẹ́ ni wọ́n bàjẹ́ fi hàn pé wà lélẹ̀ báyìí àwọn làbẹ́ ti gbọdọ̀ dájú tí ẹni jẹ́ aláṣẹ òsì fún wọn wọn wọlé lọ Usman lálẹ́ ó lè pa Usman ọba Usman bin Affan ọ̀rẹ́ ọ̀la ọ̀rẹ́ dia pa á dia, kí ni ẹgbẹ́ ìjẹ́ sálẹ̀ báyìí ní ipò jadi masih masih ìjáde wọn sí wọn sí mẹ́rin náà àwọn náà ni wọn ọba tó dia dapat tó àwọn náà Cuma tuan itu báwọn náà ni Ah, jẹ làbá ní ọlájí gbà wọn. nígbà tó wá ní wọn pa Usman tán Muawiya bin Abi Muawiya bin Abi Sufyan òun ló jẹ ẹgbẹ́ jẹ gómìnà oníjẹ́ gómìnà níbẹ̀ tó ẹgbẹ́ níbẹ̀ òun ti báyìí ó ti kí ni ó ti àwọn èèyàn máa dáadáa wọ́n ti fẹ́ràn rẹ̀ níbẹ̀ nígbà tí ẹ̀rẹ̀ wá ṣẹlẹ̀ inú ààrẹ ọ̀gbìn àti ìṣẹ̀lẹ̀ rẹ̀ wá bàjẹ́ pẹ̀lú tí wọ́n ti ní. tó bá ti máa lùkún náà ìjọba dọ́wọ́ láti ó dọ́wọ́ Ali bin Abi Talib ọ̀jẹ̀ lọ́ra tó àrùn sàlàyé ibi tí ìparẹ́ ni tó ti bẹ̀rẹ̀ ní o láàrin mùsùlùmí nígbà tí ọba dé ọ̀dọ̀ ìmáàmù tó gbọ́dọ̀ alìkà àdìkọ́ rẹ̀ tó láàrin ọ̀gbìn àti ìṣìlá ọ̀dí ọlọ́wọ́ àná ó wá sí ìdíwọ́ sọ fáàlì pé àwọn tí wọ́n pa àtùmá mi òun ní tani òun ní kí n máa ní àtùmá ní ni òun ní lẹ́tọ̀ọ́ fún rẹ̀ ìpè òun sì fẹ́ kó gba nínú òun fẹ́ kó gbẹ̀tọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n pa. wàhálà yìí wá pọ̀ débi pé àlì ní àbùtọ́ ìgbà tó wọn pé àwọn tí wọ́n pa òsùnmọ́nì ìgbésí ẹ̀mí ẹ̀rí dáhùn láti ṣe àbúrà àwọn tí wọ́n pọ̀ gan ni ṣe pé bí àwọn ẹjọ́ kan ni wọ́n lágbá wọ́n lẹ̀ lágbára wọ́n ní ṣọ́kà tàbí wọ́n ní nǹkan ogun wọ́n ní nǹkan ìyà àbíká sùúrù ní àgbẹ̀lẹ́gbẹ̀lẹ́ láti kojú àwọn eléyìí owó gbìyànjú láti fún àárín àti sùúrù àárín àti lórí ìdòwò ti ń gbé àdúgbò ti ní àdúgbò rẹ̀ pé òun ìlànà ṣe bí àfáàyè tó bá jẹ́ pé kò bá jẹ́ fún òun lọ́sùn. kò sí ìwà ní ṣe bí àfún ọ̀nìfà tó wà lórí kínáfówó rẹ̀ lórí lórí ìjọba nínú ìdájọ́ òun àbí kí n jẹ́ gbogbo ìdáni lágbóyè àgbáni ìtẹ̀síwá mi ti fún pàálí tó bá ti kiri tó bá ti bí a. tó bá jẹ́ báwọn púpọ̀ ní ẹ gbogbo ìdáwọn ni òun náà ló fà tí wàhálà òun ìjọ fi bẹ́ẹ̀ láàrin láàrin àní àbí ọ̀ní àbí àríyá àbí sùgbà. ìtàn yìí àwọn ẹ̀sìn wọ́n ti dáwọn aláìlẹ́ ìfẹ́ lọ máyí tó jẹ́ kí tí ò ṣẹlẹ̀ wọ́n ló ṣẹlẹ̀ wọ́n ní màmí àwọn òwe òyìn lábàá olùbẹ̀ olùbẹ̀ olùbẹ̀ olókàn tó yà nígbà kò sí tó sí tó jọ báwọn màmí ò sọ́kùn olókàn tó bẹ̀rẹ̀ wà nígbà ó ní òun fẹ́ ti ní òun fẹ́ gba ẹ̀san ẹni tó jẹ́ èèyàn tí wọ́n pa òun ó ní ẹ̀san ẹ̀dẹ̀ báwọn gbà báwọn báwọn pa bí fún wa wíwá pé kò sí tó kàn wọ ọ̀rọ̀ ìlà kò tiẹ̀ sílẹ̀ mi rárá ibi tó pé ẹ̀tọ́ àyìn náà bìtọ́ ni kò sí náà lè fi pẹ́lẹ́ bẹ̀rẹ̀ ibi ẹ̀tọ́ jẹ́ pé kí ni àná ànábì ni fún wa bẹ̀rẹ̀ sọ àwọn ìrètí bẹ̀rẹ̀ àyìn náà bìtọ́ yìí kí ló wà ní pẹ́lẹ́ bẹ̀rẹ̀ kí àmọ́ òun fẹ́ gbẹ̀sán àwọn fẹ́ ló gbẹ̀sán ẹni tó wà tó ìjà yìí wá bẹ́ẹ̀lẹ̀ láàrin ayé láàrin ayé láàrin ọ̀rẹ́ àti àárẹ̀ àwọn kan tẹ wọ́n sọ̀kọ́ ti àárẹ̀ mọ̀ àárẹ̀ láwọn kan ti jọ wà pẹ̀lú ẹ̀ ibi tó ti ṣèjọba aláìmọ̀ ọlọ́wọ́ àwọn kan bẹ àwọn sọpọ́tà àlì náà lè sọ́ọ́lì tó àwọn yìí àwọn ṣíà àwọn ṣíà àlì tèmi wọ́n sọpọ́tà àlì gbá àwọn yóò rẹ̀ rẹ̀ wàhálà yìí wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí jagun wọ́n wá jagun ipá títí láàrin mùsùlùmí àti mùsùlùmí kó ṣe tèmi yípa láàrin méjèèjì bí tó dá mi pé mùsùlùmí làwọn méjèèjì tó kúkú àti sọ pé wọ̀nyí kọ́ọ̀lù bàtà ìdílé mùsùlùmí là sọ́tàlì tí àwọn akíní kan tó àwọn mùsùlùmí sọ́ba yìí wọ́n bára wọn já ẹ̀ka ìṣòro kẹ́sì ní kẹ́sì àkúṣe láàrin láàrin àwọn méjèèjì ẹ ìgbésí kí ló pè wọ́n ó fi àwọn méjì mú mi ní òmí ní àwọn méjì máa para wọn yá ẹwọ tàbí ìṣẹ̀lẹ̀ tọ́jú inú mi ló para wọn tọ́lá para wọn sí ìṣùdálẹ̀ pàtẹ́wọ́ ìṣẹ́ tó kún ìṣùdálẹ̀ pàtẹ́wọ́ ẹ̀dọ́ wa ti fún àwọn méjì ní ìṣùdálẹ̀ ìṣẹ̀lẹ̀ àhẹ́ tó fún àtàwọn wá gbé wàhálà ìwádìí wọn para wọn wọn para wọn gbé àwọn kan wá ronú pé ìgbà tí para wọn lòyìn láti máa para wọn náà ní ẹ̀yà dájú nígbò káwọn fẹ́ẹ́ lọ kó láti sókè nù nínú àwọn tó wà ní káàkiri màáríà pé ẹja kùránì ìdájọ́ ẹyẹ ìwò tá à ń dín ní wàhálà ti tẹ̀lé yìí ẹja kùránì ìdájọ́ o káwọn para wọn. nígbà tó wá sọ̀rọ̀ yìí àwọn kan bẹnu àwọn ọmọ pẹ̀lú ayé àwọn ará òṣèlú jọ ayé nígbà tó gbogbo àwọn àti kùránì tó kéka ìfọ̀ àti kùránì ìdájọ́ máa ń kó gbogbo ẹja tó gbogbo àwọn kan àwọn gbogbo ìpè ṣẹbi ẹni kúkúrú àti ìbẹ̀tẹ̀ ká tó bẹ̀rẹ̀ jà ṣé ìdàgbọ́n kọ́ so látara pé áyì ní ká dókúdó àwọn aláwọ̀ dókúdó àwọn àlẹ́yìn áyì wọn tó fi kílè lò wọn ti fi méjì. sẹ́yìn ogun yìí ó tó di pé ó tó di ogun yìí bẹ̀rẹ̀ gan wọ́n ti kọ́kọ́ ṣe kíni wọ́n ti kọ́kọ́ fẹ́ lò pa àwọn ìjà wọn. nígbà tí wọ́n ti bọ́ra wọn yé àrà tó ṣe ìjà sí báyìí ìjà sí báyìí àmọ́ àwọn tó já àwọn mùnàfíkì nígbà wọn ṣe kọ́ ni ṣètà ní ìlú wọ̀nyí àwọn nǹkan náà ni wọ́n rọra wọn lóru gbàtọ́ ti parí ìjà lẹ́nu kílẹ̀ o mọ́ pé tọ̀ kọ́ bá lò ó wọ́n wá ráwọn kan pé kádọ́gbọ́n kẹ́lẹ́kẹ́lẹ́ kálọ̀ lè pa àwọn kan níta màáríà wọ́n ní káwọn kan kájọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ kálọ̀ lè pa àwọn kan nínú táàbù ayé wọ́n ti bẹ́ẹ̀ pé a adéṣọ́lẹ̀ ti fún àní káàdì bẹ́ẹ̀ kò pé àní ìjàmá àtúnbẹ́ tó fún wọn máa máa rìn ní àwọn ìyá yìí àwọn ọmọ ìyá yìí yàtọ̀ lórí ìmọ̀ ọjà kọ́sí lẹ́nu lè jà nítorí padà pàdé láàrin ọ̀rọ̀ láti náà lè tó lò tó tó àwọn kan. sọ́kà tó wá ní àwọn èèyàn wá pín sí ìlẹ́yìn àlì àwọn kan bá yà lẹ́yìn àlì pé àlì tó bá ti sọ pé ó ti kíni ó lọ lè fi ilé ìṣèdájọ́ ó lọ lè fi kùránì ìṣèdájọ́ ẹ̀dí bá mi sì wọ́n ní lára ó máa ń ìlà ìlà ìyàwó tó máa ń wọ́n dára lórí ìdájọ́ àgọ́ òfin àti orí ìsìnkàmí àwọn akẹ́kọ̀ọ́ bá ti dájọ́ láàrin wa tó ó lè ké ọjà lẹ́yìn àlì yẹn àwọn wọ̀nyí àwọn náà ni wọ́n kéde àwọn ọ̀rọ̀ àyè ẹ̀rù tó ti bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ àyè wọn á jáde kó lẹ́yìn àlì nígbà bí tó jẹ́ pé àwọn bàbá yìí wọ́n wá fa àwọn àwọn àyíká wáyé wọ́n bẹ̀rẹ̀ sí pa wọn. alákùnrin náà sọ yìí abdullahi bin abbas ó lọ lè bá àwọn ọba ìdá lọ́dọ̀ alìkà bìbọn ìpè tí wọ́n lọ lè bá àwọn wáyé tó pé wọ́n kóra wọn jọ síbi kan láyé kan táà ń pè ní àwòrìyà ibẹ̀ ni wọ́n lọ lè kóra wọn jọ sí pé pé wọ́n bí ìgbà tí púpọ̀ àwọn lọ lè kóra wọn jọ sí tàbí tà lòpọ̀ tí lọ lè kóra wọn jọ sí lẹ́nu pé pé wọ́n máa pa àwọn mùsùlùmí abúlé àbúlé àbá ti wá lórí bá gbé tọ̀ òun fẹ́ segin ní òun fẹ́ jẹ lórí kọ́tẹ̀ wọn náà abúlé àbúlé àbá ti wá dé bẹ́ẹ̀ àwọn àyíkọ̀ kí ni àyè ṣe nínú ẹ̀sẹ̀ náà kàtí àyè lọ́rùn òun náà ní pé àyè segin ní àyè fi ó yọ àfinakókọ rẹ̀ fóònù kókọ rẹ̀ àlìfà àlìfà ti àlìfà ti lùsìlè àmì lùsìlè ó yọ fóònù kókọ rẹ̀ nígbà tí wàhálà bẹ̀rẹ̀ ìgbè tó bá dé ìwà ti jẹ́ àmì lùsìlè mọ̀bìnrin yóò máa jẹ́ àwọn yóò máa jẹ́ àmì lùsìlè lọ́dún padà fífa nínú táwọn ìgbà kan wàlẹ́ nù. ẹlẹ́ẹ̀kejì ó dàbí pé á ń jagun kò kẹ́rú kó a ti ẹrú ó sọ́mọ lọ kó fáwọn ẹlẹ́rú. kí ló pàdé pẹ̀lú ẹ̀ ó náà nígbà tí òbí ọba wa nà á tó jáde ní wákàtí sọ̀pẹ́ tó jáde wá ṣe pé òun náà wá kí wá táyà jáde wá láti wá sí níbi láti wá pẹ̀lú sáwọn tí ń jà àwọn ṣe láti gba ọ̀nà bẹ̀rẹ̀ wọlé láti gbé kíni wọn ní ìgbé bá fún àwọn àyè nígbà tí wọ́n wá jáde wá lọ máa ṣàfihàn òun lọ́wọ́ nínú jáde ajá nígbà tó dé àyè kan ó gbọ́ tí ajá ń gbó ajá wa bẹ̀rẹ̀ bí àyè wọlé yìí wọ́n ajá wà yìí tó gbé ó wà yìí ní pàṣẹ àdúgbò ẹ̀kọ́ nípa ẹ̀ anábì ti sọ̀rọ̀ yìí kó mojọ́ kan yìí anábì sọ̀rọ̀ yìí kó mojọ́ kan yìí pé ìkànnì àwọn ìyàwó ìyàwó anábì sọ̀rọ̀ àwọn àlọ́sọ̀lá ajá ń gbó lọ́nà ìkan yá àwọn sọ̀rọ̀ anábì jẹ́wọ̀ yá ìtẹ̀lé wa ṣẹlẹ̀ sóhun lérí ó wà bàjẹ́ àjọ wa lọ́dún pàdé Aisha òbí ọ̀gá ọ̀gá àṣà àti àjọ olóòtú wa nígbè má jáde wá sí òun ló jẹ́ pé yàrá àjọ Aisha ò sọ̀pọ̀ ti Ali nígbà tí ìgbà ìwà ṣe tó Ali wa mú Aisha àti àwọn tó tẹ̀lé ó wá kó wá kó padà sí Mẹ̀dínà ó wá kó ó fún lẹ́gbọ̀n ó fún láwọn ìfọ́n tó tẹ̀lé kò sí kọ́kọ́ tó báyìí àwọn àwọn àjọ wa sọ pé ó yẹ kó kó Aisha lé gbà wọn nígbà tó yẹ kó tẹ̀lé kó tẹ̀lé kàkà lórí ẹ̀ wọ́n ní mo ní mo tó tó ṣe náà nígbà tó wá ká àwọn kàkà àwọn ọmọ yìí àlẹ́bí náà bá ti wá ní kí bá wá sàlàyé fún lórí àwọn ọmọ yìí ṣe kí bá sàlàyé fún dáadáa lẹ́gbọ́ abẹ́rẹ́ ìbọn káwọn bọ̀ kí káwọn ìbọn. wọ́n ní àlẹ́bí náà bá ti wá sọ pé ẹ sọ pé áyì ó yọ ọ̀sùn láì ó yọ àdéhùn náà lè fi lè bàjẹ́ sí. Ànábì sallallahu alaihi wasallam ní sọ́lù ìdẹ́bíyà tí àwọn ìdẹ́bíyà náà yọ ọ̀sùn láì kó níbi ó kọ́ rẹ̀. Ali ìgbàgbà ló ta fún wa pé a ò lè yọ o pé àti ìkó parẹ́ a ò lè gbà ọ̀tún láì ní wà lẹ́yìn ewé àwọn ìdè yìí kó yọ ọ̀tún láì kó bẹ̀rẹ̀ tàbá kan ní ọ̀tún lórí àní ọkọ̀ ọjà tó kọ́kọ́ yọ yìí kó bẹ̀rẹ̀ tó àlejò wa nípa fi hàn ọjà bá wọn bá yóò máa ọ̀rọ̀ máa ká àlejò àti ẹni tí ọ̀tún láì wà ẹni ìdè rẹ̀ wọ́n láti bí sí àlejò àpárẹ̀ párẹ̀ títà náà bá yọ ọ̀tún láì kó àtúgbà òfin táwọn ìdè bẹ́ẹ̀ wá ìgbésẹ̀ ọ̀tọ̀ títà nẹ́bí tí wàá lẹ́jà á ní tó jẹ́ pé kíni tó jẹ́ pé nítorí kíni nítorí kí mùsùlùmí náà bàbá fara wọn nítorí ẹ̀jẹ̀ mùsùlùmí wọn náà yà ti yọ kó bẹ́ẹ̀ tí wàá ní láì fi dá lé lé tò á lè tó àbáyọ̀tà báyìí tó sọ fún wa síwájú pé ẹni ó gbà káwọn yóò ṣèdájọ́ láàrin wọn ẹ̀sìn ní ẹ̀dá ọmọ ilẹ̀ àdìlà àwọn sùhánù tàbí ẹ̀rọ ṣèdájọ́ ìpè nígbà tó bá gbé Eh, ara ní ẹ pọ̀jọ́dáwò mísàmá ọ̀dàlẹ̀dẹ̀dà ìyá kò mú bíi dáwà àdìrí nìkan. ó ní àwọn sùhánù ọ̀tà ara ẹni tó bá pa nǹkan nígbà nígbà tó gbé aṣọ ara ní ó ní ariwo ẹni báwọn ní sí àwọn kan ní láti lè ká ṣe ìdájọ́ àwọn ni kí wọ́n ṣe ìdájọ́ léwu ẹni báwọn lérí wọ́n wá ṣèdájọ́ ẹni lérí ẹni báwọn ní sí kó wá ní yóò àwọn san níta ó ní abúlé àbúlé sọ pé tí Allah subhanahu wa ta'ala bá ní kéèyàn méjì ó ṣe ìdájọ́ ṣe ni kéèyàn pé èrò lásán èrò lásán náà pa wọn ní káwọn ṣe ìdájọ́ so kí wá ní láì fi Ali tó bá wá káwọn ó ṣe ìdájọ́ lé ní ẹ̀mí àwọn èèyàn ní táwọn ìdáhùn náà fi máa pa àwọn èèyàn lọ èso ìṣẹ́ni pé Ali ò jẹ̀bi wọ́n àwọn àtúgbélé náà bóyá fún so so ó ní ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ẹni Ali pa Ali ṣe kí ni Ali ò pẹ́rú ó ní ta ni kí Ali ò lẹ́rú ẹni náà ni òkú aisha lẹ́rú pé aisha tẹ́lẹ̀ wọn ó mú olùmọ̀mìnì ìyá gbogbo òmìnir ẹ̀dẹ̀ bá mi sí bákan méjì ni inú kí ẹ má gbà pé ìyá yín ni ẹ̀dẹ̀ bá mi sí tẹ̀ bá gbà pé aisha ìyá òmìnir ni ẹ̀ gbèrè lẹ́gbẹ́ àgbà sọ pé wà lọ́wọ́ ó mà á sùn pé àwọn ìyàwó rẹ̀ ìyá yín wọn àbí kẹ́ẹ̀sì gbà yín méjì ni kẹ́ẹ̀gbà pé ìyá yín lóòótọ́ kẹ́ẹ̀ wá kó ìyá yín lẹ́rú sọ̀rọ̀ ọ̀rùn àbájẹ́ so ní ìjọba àṣọ yìí wọ́n ní ó tó rí ìyàn twenty thousand àbí jù bẹ́ẹ̀ lọ sí pé kíni wọ́n jáde wọ́n ní á ah, ìjọba ìjọba àṣọ yìí ó wà létí wọ́n jáde àwọn kan ṣe fún yàn pé àgbà àgbàṣẹ àwọn àwárí ìlú bẹ́ẹ̀ ẹ̀dí máa fi àṣepọ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí lóyìn so ibi tá a ti lọ ni pé inú ọ̀nà sí ìtàn ìmọ̀ gbà òun náà ni àtàríṣì kó máa dájà alẹ́ ká máa sí mùsùlùmí lọ́sẹ̀ kíni ká máa bára wọn jà ká máa bára wọn ẹ wò ní ìsìyà wọ́n wá ṣẹlẹ̀ sí látara wàhálà wọn ní ìsìn àríkàwárí ara wọn ṣíà ẹ̀dí máa fi ara wọn mọ̀lẹ́díà ẹni sì ti wá jáde ní ìsìsì tó gbogbo àwọn ìsìsì wọn jáde ní ìsìláì kò wá sí wọn wá débi wọn wá ń gbógun jà ara wọn náà ni wọn fi àjẹrà wọn. tó yéyí náà ni ọ̀nà tí ìtàn ìgbà àlejò náà ní jẹ́ ní àlítàní sọ̀lá wa sọ̀lá tó máa gbé ìtàn ó ti já náà kó nínú kékeré tó wá wá kọ́ ọ̀pọ̀ lórí ẹ̀bọ̀. ẹ̀wá ìgbà àwọn ará tó máa ń tẹ̀lé wọn kó tàbíkà báyìí sí wọn tó máa ń ṣẹbọ sí láti já náà pé eléyìí ò lè ṣẹlẹ̀ máa ń fẹ́ òun lọ́nà àbáyọ̀ tàríṣì bẹ́ẹ̀ ìyàwó láti rí láti rí bàmọ́ já wàhálà ẹ̀ẹ́dẹ̀ bàmọ́ para yín òun náà ni wọ́n ń ṣẹlẹ̀ lórí lórí tò ní ti báyìí kókó ní ìlágbára nìkan láàrin ara wa japa méjì japa méjì lásán ó sì máa para wọn ẹlòmíì ó para wọn fisikálì àlòmíì olùwà ìdí mú wọn sàṣìra wọn á wọn para wọn lórí gbogbo fita ẹ̀rí lé mi náà tó parí nìkan ìdíra yìí pé ìjà ló ṣe láàrin àwọn kan wọn bá bẹ̀rẹ̀ sí sàṣìra wọn ìdíra ìṣe àwọn tó wáyé lọ́la ó tún kò ó tún kún bẹ́ẹ̀ tó wáyé lọ́la á tún sọ àwọn ọ̀nà míì tó tábà pariwo àwọn ọ̀nà tí ṣètánì gbà ní mọ̀ fi sọ àwọn èèyàn yìí á wàá padà sí àánú àlùkùránì wa áyà tí ó tẹ̀lé áyà tí wọ́n fi sọ̀kan ànábì Adam alayhi àti Iblis alayhi la'natullah àbí Allah subhanahu wa wọ́n tà gbé wa lókè ẹ̀ṣẹ̀ kan gbogbo ọ̀rọ̀ tí máa ń gbà láti fi jẹ tàbí tí California يرون كده كثير يقوم إنه ولي ذلك والقادر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام